الله الرحمن الرحيم إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إن إنها إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد الله سبحانه وتعالى من سورة ياسين àwọn àní àyà thirteen ọlọ́run fẹ́ dá ọ̀rọ̀ kan sílẹ̀ níbẹ̀ ó dẹ̀ ṣe pàtàkì fáwọn èdè ènìyàn ká mọ technique tí alukur'an tọ́lọ́ ń gbàgbé ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ nínú alukur'an ìgbà míì yóò gbé wá ní ọ̀rọ̀ lọ́mọ elétí jẹ ìgbà míì ọ̀rọ̀ náà yóò tutù ìgbà míì wọ́n là mọ́lẹ̀ ìgbà míì wọ́n sì pa ní òwe. àwọn ọ̀nà tí ọlọ́run máa ń gbà gbọ́rọ̀ kalẹ̀ náà lọ Qur'an ọ̀pọ̀ ìkan nínú ẹ̀ ní tòní tá a fẹ́ yẹ̀wò òun náà ni ìdí ọ̀rọ̀ kalẹ̀ nílànà òwe àwọn Yorùbá ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ni òwe òwe ni ọ̀rọ̀ dáadáa ó rí i pé orúkọ ìlànà kò tó wà níbẹ̀ ẹ̀sìn kí lẹ́sìn máa ń ṣe wọ́n máa ń gùn ni yẹn ni wípé òwe ni ẹ̀sìn ọ̀rọ̀ yẹn ni pé tọ́rọ̀ bá fẹ́ yéèyàn àbí tọ́rọ̀ bá yéèyàn ẹ̀mẹ́sìn wa ẹ̀mọ́wé wa ẹ̀sìn ògùn yóò gbé lọ yóò fi yé dáadáa yẹn ni pé òwe ni ẹ̀sìn tí ọ̀rọ̀ yóò gùn lọ sínú làákàyè ìwọ tá a fẹ́ bá sọ̀rọ̀ kọ́rọ̀ ó lè bá yíyọ dáadáa ní a fi máa pé òwe ni ẹ̀sìn ọ̀rọ̀ yẹn ni pé ọ̀rọ̀ ń gbẹ́sìn lọ sínú ọpọlọ ẹni tá à ń bá sọ̀rọ̀ kó lè bá yé dáadáa. ọlọ́run wa máa ń pa òwe fún wa nínú àwọn àgbékalẹ̀ rẹ̀ kọ̀dẹ̀sí nǹkan kan tó wà ń bẹ̀ tètè ń pa òwe fún wa náà ju wípé ká tún lè bá àgbàgbọ́ yé dáadáa ni. wà á lọ mọ̀ wípé òwe tó ń wọ̀n nì ìran méjì ni òwe direct àti òwe indirect òwe tọ́lọ sòsè ẹjọ́ bí haúsá ṣe máa wí bẹ́ẹ̀ òwe tọ́lọ sòsè òun náà ni a máa lò láti fi ṣàlàyé fún àwọn ènìyàn tí làákàyè wọn kò pé tó dáadáa tó kó lè bá àjọṣe pé ń tàǹtọ oyè wọn. èyí tí kò lọ sòsè a lò fún àwọn onílàákàyè nígbà tá a wá gbé Al-Qur'ani àwọn abá méjèèjì níbẹ̀ abá òwe sòòsè a sì bá òwe tí èsè sòòsè níbẹ̀ àwọn òwe sòòsè yìí lọ́pọ̀lọpọ̀ gbà tọ́lọ́mọ bá bá pa nínú alukur'an kì í sábà fi sí parí ẹ̀ pé la'allakum ta'qilun kì í sábà fi parí ṣùgbọ́n àwọn òwe tí kì í ṣe sòòsè tó jẹ́ sí pé onílà káyè ni wọ́n ń bá wí àwọn pòfẹ́sọ̀ ọpọlọ ni wọ́n ń bá sọ̀rọ̀ kì í sọ àwọn ọmọ primary level ni wọ́n ń bá sọ̀rọ̀ ọlọ́run ọba wa máa sọ pé la'allakum ta'qilun tàbí li qawmin ya'qilun tàbí li qawmin ya'lamun wa tilka al náà bẹ́ẹ̀ bọ̀ wá. àwọn tí wọ́n máa ń tí bí wọ́n mú sámsám ni yatadhakkarun àwọn òwe tí ò lọ tòótọ́ nìyẹn nínú àwọn òwe tí alukóraní mú wá òun náà ni àwọn òwe tí ò lọ sòsì tá a wà nínú ẹ lónìí ọlọ́run á fẹ́ dá a sílẹ̀ kì í sòwe tí ò lọ sòsì sòsì ní tọ́ bá ti kà tán ní ìtumọ̀ yọ bọ́bá ti kà tán bó ti ké tán tán túmọ̀ ẹ̀fọ́ bọ́nà yọ máa yọ òun náà ni àyà àtọ̀dọ̀ wa lónìí tí wọ́n bá ní àyà òwe nínú sọ́ọ́tù ó bẹ̀rẹ̀ láti àyà thirteen ó sì ń lọ ó jìnà díẹ̀ títí tọ́lọ́wọ́n ọba yóò fi pa òwe náà tì. owó ètò ni ọlọ́wọ́n ọba bẹ̀rẹ̀ rẹ̀ pé a'udhu billahi minash shaytanir rajim. واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون واضرب لهم واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنها إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون ثم وجع نموجع كنا وصا قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين bí wọ́n ti jíṣẹ́ nìyẹn òwe tí wọ́n fẹ́ pa fún wa ń bíbà aṣọ fún wa tí òwe ṣòṣe náà ṣùgbọ́n nígbà wo lọ ṣẹlẹ̀ òwe yìí òwe yìí ṣẹlẹ̀ láyé ànábì wa Ìsá alayhi salatu wassalam láyé ànábì wa Ìsá Jésù iná ni ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n ní ká kẹ́kọ̀ọ́ látara àwọn tó ṣíwájú àwọn ẹ̀kọ́ tó ṣíwájú àwọn akẹ́kọ̀ọ́ lára wọn. àwọn ọ̀jọ̀gbọ́n tó síwájú á máa kẹ́kọ̀ọ́ ní ara wọn àwọn eléyìí ọ̀jọ̀gbọ́n ni wọ́n ṣùgbọ́n ara wọn sí àwọn èèyàn kan tí wọ́n ya alágídí ènìyàn. àwọn ọmọ yìí wọ́n ń gbé ní ìlú kan pẹ̀lú ọlọ́run fẹ́ bẹ ànábì níṣẹ́ ànábì ọwọ́ afẹ́ rán àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀ wípé ẹ wá lọ jíṣẹ́ ọlọ́run ọba láàyè báyìí kí ló kọ́ ọdún náà Antiochia wọ́n ń pè ní Antiochia nínú báyìí wọ́n ń pè ní àtọ́ àtàìkù àbí nǹkan wọ́n sá wà nínú iṣẹ́ eh, àwọn àpòstélì Antiope náà wọn náà iṣẹ́ àwọn àpòstélì lọ́wọ́ nítorí iṣẹ́ àwọn àpòstélì orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ thirty thirty four tọba tó lọ wo iṣẹ́ àwọn àpòstélì ní orí kẹtàlá ẹsẹ̀ thirteen three sixteen ọ̀tún bá ń bẹ̀ náà. antọ́kíà náà ni àwa máa ń pè nínú ahọ́n ti Qur'an mo ní ahọ́n ti báíbù antọ́kíà àdúgbò pé no no tí yorùbá yìí la fẹ́ pé antọ́kù ni akọ nínú yorùbá rẹ̀ tòyìnbó nù ti báíbù english lansan antọ́kù náà ni à ń pè. Ah ìlú yẹn nínú mímọ̀ geography ṣáàmù lọ́bọ́ sí ẹ̀yin náà máa gbogbo ibi tí ànábì wa àyíṣà ti láyé àìsàn kò dé áfíríkà yìí pàápàá mm-hmm. kódà ìrántí rẹ̀ kò débẹ̀ láyé rẹ̀ gbogbo ibi tí wọ́n ti láyé òjò ṣáàmù náà lọ́dọ̀ àti ẹ̀ńpẹ́ ṣáàmù ní kọ́ńtì mẹ́rin náà ní Jordan Syria Palestine Israeli àwọn kọ́ńtì mẹ́rẹ̀ẹ̀rin àwọn náà ni wọ́n ń pè ní ṣáàmù láyé ìgbà náà ibi táwọn pè ní antọ́kì yìí antọ́kì àyè nínú agbègbè ìlú mẹ́rẹ̀ẹ̀rin mẹ́rẹ̀ẹ̀rin súnmọ́ra wọn gbogbo rẹ̀ tóbi tó nǹkan gbogbo kọ́ńtù mẹ́rẹ̀ẹ̀rin tá a wù yẹn wọn tóbi tó nǹkan wọ́n jọ tẹ̀gbẹ́ kẹ̀gbẹ́ ara wọn gbogbo ìlú mẹ́rẹ̀ẹ̀rin yẹn orúkọ kan ní jẹ́ nígbà kan wọ́n ń pè ní sham ọlọ́run ọba ti dá ọ̀rọ̀ wọn lẹ́nu sóràtì Quraish lè ilé àti Quraish. إيلافهم رحلة الشتاء والصيف رحلة الشتاء والصيف àwọn ṣìtá àwọn sọ́yì àwọn tí wọ́n máa ń lọ sí ìrìn àjò bísíǹsì lọ sí sham ìlú mẹ́rẹ̀ẹ̀rin yìí ilẹ̀ bísíǹsì ni láti láyé láyé torí pé ilẹ̀ oko wà ń bẹ̀ àwọn onímọ̀ kan máa ń sọ wípé ọlọ́run ni ò tí pé wọ́n síjú sí áfíríkà tí wọ́n bá sí títí áfíríkà nígbà náà ni wọ́n bá mọ̀ pé áfíríkà nílẹ̀ bísínẹ́sì tó kọjá ti ṣàn kò sí ìkankan tó bísínẹ́sì ti ṣàn mo fi lókun lára nígbà náà ju nǹkan ọ̀gbìn náà lọ ilẹ̀ wọn lọ́ra dáadáa ní wọ́n bá gbẹ́jú yóò wù ní wọ́n gbìn so yóò so ní wọ́n gbìn ọ̀pẹ wọ́n kọ́ láìpẹ́ ní wọ́n gbìn nǹkan ewébẹ̀ yóò wù ṣùgbọ́n wọn àti ìrírí áfíríkà ti wá ìgbé tiwa ń tiẹ̀ ní ojú àgbàrá báyìí àgbàdo sì máa ó tó máa yàgbà tó jẹ lójú gọ́tà àbí àbẹ́ yàrá àgbàdo níbi gọ́tà tí ó hù tó tún yọ ọmọ inna lillahi wa inna ilaihi raji'un. àwọn tó ní làákà ìtàn bá rí wa ń gbà wọn ní kílódé tó sì fi ń ta yín báyìí ní áfíríkà báyìí nígbà ọlọ́run fún yín ní ilẹ̀ tẹ̀ gbá tó báyìí èyí tẹ́ ẹ̀sìn ní sóyún gbé wàá lè tẹ́ ọba gbé tòwá rí náà kámẹ́rà káàkiri owó yìí àwọn tó wà ní ìlú yìí àwọn ẹni ànábìyà yìí sáwá fẹ́ẹ́ ránṣẹ́ lọ bá ibi wọn lọ fi dáwà fún ànábìyà yìí sá àìsàtò ọ̀sẹ̀lẹ́m ó ti wá rán wọn lọ àwọn méjì mẹ́ta méjì lọ́kọ́kọ́ ń bọ̀ ya ó fi kan kún wọn tí wọ́n fi di mẹ́ta kí lọ́fà tí wọ́n fi di mẹ́ta ọgbọ̀ nínú òwe náà láti gbọ̀ ọlọ́wọ́n ní wa nábì sallallahu alaihi wa sallam ìwọ nìkan ló ti màmá ìtẹ́lẹ̀ má dàjẹ́ sọ fáwọn àlè ń mà rẹ̀ káwọn náà kẹ́kọ̀ọ́ lára rẹ̀ ọlọ́run wa pa aláṣẹ pé. wà á pèlú ìbára ọ̀hún mẹ́sàlá aṣáàbà lọ́rùyá. wà á gbèrò làhùn wà á gbèrò làhùn wà á nábì ìlélẹ̀ fún wọn gbé kalẹ̀ tí gbélé kalẹ̀ gbé òwe kalẹ̀ iná ni. bẹ́ẹ̀ rà bà ẹja tó ọya ẹ̀yin àfa ẹ jókòó dáadáa ẹ̀yin àfáàní o zọ́ọ̀rọ̀bà ń wò ní wọ́ọ̀bù rè nínú tí máa ń pa mílíọ̀nù ju nínú èdè ayé òun náà ni pé àwọn fẹ́ẹ̀bù kan wà àwọn ọ̀rọ̀ sí kan wà tọ́jọ́ sí wípé kò sí bí èdè tó dé láyé iná làwọn èèyàn kọ̀ọ̀kan máa mọ̀ nínú ẹni zọ́ọ̀rọ̀bà wà ọmọ bá wọlé kí olóyìn ní ìsìn á ní sọ fíìlì mẹ́ta fún mi wàláhì kò ní gbàgbé kátàbà kò sì ní gbàgbé jálàtà kò sì ní gbàgbé bọ́ra wa kí ló fà á torí pé yóò kọ nǹkan yóò sì jókòó olùkọ́ sì lè lù ú. bọ́ọ̀rọ̀ àbà nínú kọ́m nínú pín nínú sọ́ọ̀bù tó gbajúmọ̀ nínú gbogbo èdè bàbá dúdú àwọn òyìnbó náà àwọn ọmọ ọmọ wíṣọ I will beat you I will beat you yẹn ọ̀pọ̀pùlà nílẹ̀ Yorùbá náà màá lù ẹ́ màá lù ẹ́ nínú fẹ́ẹ̀bù táwọn èèyàn mọ̀ dáadáa bó tí wọ́n wo bára báyìí ìtumọ̀ mẹ́ta ní ń bá rìn ó lè ní ìtumọ̀ ní ìṣó ṣùgbọ́n ìṣe ọjọ́ máa wà lábẹ́ sọ fún wa. ìtumọ̀ àkọ́kọ́ òun náà ni sábàrà orin àjò ara àwọn fúsà àwọn èdè lárúbáwá tó jẹ́ ojúlówó tó ti bọ́ mọ́ wa lọ́wọ́ nìyẹn náà ni zọ́ọ̀rọ̀ bàbà. ayi sáfàrà dọ̀rábà ó tábù ẹ máa ní dọ̀rábùtù dọ̀rábùtù ìlà ìbàdàn kí ni tìmẹ̀ sọ pé yìí bá وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا 101 سورة النساء 101 تنكل هذا وإذا ضربتم في الأرض ọlọ́run ní tẹ́ẹ̀ bá tí tẹ́ẹ̀ bá lulẹ̀ ni tó tún bẹ̀ fún wa ìdá ضربتم في الأرض tẹ́ẹ̀ bá ti báńkọ́ wà ìlà àbọ̀lá tó tún fi ọ̀rùn tẹ̀lá ìrìnàjò tẹ̀lá tábù ìtumẹ̀ tẹ̀lá tábù náà lọ́lọ́mọ báńkọ́ wà ìlà àbọ̀lá tó tún fi ọ̀rùn tẹ̀lá ìrìnàjò. فعليكم جناح أن تقصروا ọlọ́run ní kì í sí ìwọ ni kẹ́ kẹ́ reduce ọ̀pá ẹ̀rùn yín láti four to two ìyẹn náà ń pè ní kọ́sùrù wọ́n yìí dá tọ̀rọ̀ abẹ́ tán kìlẹ̀ àwọn. ẹ ń bá fi dictionary túmọ̀ àlè kùránì yóò jẹ gbó kódà yóò jẹ gẹ́. bí wọ́n ní dọ̀rọ̀ abẹ́ tán yẹ ẹ bá ń gbé dictionary bọ́ọ̀rọ̀ àbà oyin wọ́n yìí dá tọ̀rọ̀ tán kìlẹ̀ àwọn ọ̀rẹ́ yẹn ẹ fẹ́ tẹ́jẹ́lẹ̀ ẹ máa fi kọ́sùrù sọ̀lá ẹ máa rí bíìsì ẹ rí bó ti jẹ gbó nìyẹn kódà ti jẹ gbẹ́ mọ́ bọ́ọ̀rọ̀ àbà a máa jẹ́ pé rọ̀rọ̀bùtò mẹ́tàlì yọ máa jẹ́ àgbékalẹ̀ yọ máa jẹ́ ìgbékalẹ̀ tó yanjú ní ẹ̀ma pèlè bá wa bà mo gbé nǹkan kalẹ̀ tó sì yanjú ah. Ah. ó pè rọ̀rọ̀bùtò mẹ́tàlì mo gbé òwe yẹn kalẹ̀ tó ní agbára tí ò láàyè kankan níbi kankan rọ̀rọ̀bùtò kàlám mo fi ọ̀rọ̀ náà lélẹ̀ ó sì lálẹ̀ wàràrà ó sì yé àwọn ènìyàn rọra bàbà mo gbé kalẹ̀ wọ́n ti máa ń sọ pé gọ̀rọ́pùtù lè ká yín mà mo ta tẹ́ǹtì sọmọ pé tẹ́ǹtì tó gbé kalẹ̀ náà lọ́jọ́ pé gọ̀rọ́pùtù gọ̀rọ́pùtù lè ká yín mà mo ta kí ni mo ta tẹ́ǹtì tọ́ ọ̀ bá gbé kalẹ̀ dáadáa ó lè pé gọ̀rọ́pùtù nígbà gbé kalẹ̀ tó gúnrégé dáadáa àmọ́ ló gbọ́ ọ̀rọ̀ bà fún ìwé ẹ̀ lówé ìyẹn ti yá pé òwe pé pérépéré ní wọ́n fi ń lo dùrọ́bà fún òwe. ìtumọ̀ ẹlẹ́kẹta òun náà ní ti gbogbo wa mọ̀ pé ó lù. èyí tó wájú ẹlẹ́kẹta ń là wá mọ̀ àmì ẹlẹ́sìn tún nǹkan mọ́ átàmbèlè alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ sì ni ìdí àlùkòrán yìí kọ́ sọ pé anabọ́ọ̀rùkún fìlà ọ̀ ẹ máa ní múlọ wa anabọ́ọ̀rùkún fìlà ọ̀ kí ni túmọ̀ rẹ̀ anamọ̀tà ètò onírìn àjò ní mi ò ọgbọ́n bá mi ntí máa jẹ́ kí èdè ọmọ kù mọ́ yàn rárá lẹ́kọ̀ọ́ tí yàn bá kọ́ ọmọ kù mọ́ yàn rárá oníkéèyàn ó lò bóyá ṣe wà yẹn nígbà tí mo fẹ́ ráyè díẹ̀ díẹ̀ kan báyìí pẹ̀lú àwọn ọmọ tẹ̀mùhí àwọn kọ̀ọ̀kan náà ti lẹ́bẹ̀ẹ́ nìyẹn wọ́n máa ń dá àwọn ẹ̀sìn àbí àwọn tó wà ní àwọn olùfàlàwì ní ìsìn mo wà ní àwọ̀ mo wá dá àwọn síta tí wọ́n bá kéwú tán gbogbo ń tẹ́ ẹ kọ́ yìí gbogbo fẹ́ẹ̀bù tẹ́ ẹ kọ́ lónìí bóyá méjìlá lọ́wọ́ àná ọ̀fẹ́ ọ̀yá ah, àfáà Abdulaziz kọ́ni òun ni mùsáyìn tì mí gbà náà àbùsá ah, afa abdulaziz ara nìjẹ ẹ káàbọ̀ ọ̀sánú ẹ̀yà ẹ̀kì o ẹ̀yà ah, sumi alhamdulilah naam ah, ara tí wọ́n máa fọ̀ síra wọn kó lè bá a rinlẹ̀ lára náà practice ó pàtàkì lóbi jẹ́ sí pé ilé ẹ̀kọ́ tí ọ̀bà ní masalasi ilé ẹ̀kọ́ kíw tí ọ̀bà ní masalasi ó kù wọn kù torí pé wọn ò ní rí ọ̀pọ̀lọpọ̀ practical sí ilé ẹ̀kọ́ tí ò ní library ó kú wọn kú torí wọn ò ní rí ọ̀pọ̀lọpọ̀ practical sí. àtàwọn nǹkan mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tó yẹ sí pé ọjẹ́ máa ń tá a fi máa nímọ̀ sí dáadáa tó wájú sí. àmọ́ ìlú bá wà bàbá tó ń lù gẹ́gẹ́ bí ìdí gbogbo wa náà mọ̀. èyí tó yàrá wọn ti wọn á yà tòní òun náà ni àgbékalẹ̀ tó bá ní rọ̀rọ̀ níbí báyìí wọ́n múrí wọ ànábì gbé kalẹ̀ fún wọn bí ọ̀rọ̀ náà kalẹ̀ fún wọn kó lóòrò kó níbù kó létí kó la kó lẹ́gbẹ̀ẹ́ kọjá sí pé bí wọn bá ti ń gbọ́ báyìí yóò máa yé wọn yékéyéké Ọlọ́run pàṣẹ fún ànábì bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. wọn bọ ìlà ọhún. wọn ìlà ọhún masala. masala òwe ni náà pa fún wa wa ànábì ìyẹn ti wáyé tí àwọn tá fẹ́ gbé dáhàwá dání tí gbogbo wa náà táwọn wo ara yìí pé asáfẹ́ ìjẹ́ kan náà àwọn tó mọ̀ sí dáwà a ní láti ní gbogbo tẹkíníkì lọ́wọ́ bọ́lá ti ń dojú ilé sọ̀rọ̀ lọ́mọ gbẹ̀yìn ilé náà sọ ọ̀rọ̀ a máa túmọ̀ ẹni bàlágùn ìlú nígbọ̀ báyà padà náà ọ máa pe owó ọ máa pàṣàmà ọ máa pe èdè ọ máa pariwo ọ máa sọ ọ máa demonstrate ọmọ akáwọ gbọdọ ń gbà mí gbogbo eléyìí a nílò ẹ o torí pé àwọn ìran èèyàn tá à ń bá sọ̀rọ̀ àwọn yìí wọ́n nílò gbogbo àwọn nǹkan yìí èyí tó ran eléyìí ó lè má ran eléyìí èyí tó bá lẹ́yìn lẹ́jẹ̀ mu ó lè má bàtà òun ní ẹ̀jẹ̀ mu tó bá ti ń mu lóríṣiríṣi kálukú ó ṣe kíni kálukú ó mú tiẹ̀ lọ ọlọ́wọ́ ni wà nábì tí má bàlù kalẹ̀ kí òwe kalẹ̀ lé òwe rẹ̀ kalẹ̀ kó yanjú dáadáa fún wọn njẹ́ ń pè ní mẹ́fàl ẹ̀jẹ̀ àtúntò mẹ́rin náà àlè mẹ́fàlù ọ̀yàtọ̀ sí mísìlù mísìlù mísìlù mẹ́fàl mẹ́fàlù ẹ̀yọ̀ kan tóra rẹ̀ ní amfàl mísìlù àtọ̀rọ̀ náà pé tóra rẹ̀ ní amfìlà àwọn máa pé amfàl ń bíbá mẹ́fàl òun ìjọba ń òwe tí mo sọ fún wa lẹ́ẹ̀kan pé ìran méjì ni o a ní alákọ̀ọ́kọ́ sòsè haúsá pọ̀ láàrin lónìí bá mi ṣé alákọ̀ọ́kọ́ jẹ mọ́ àjẹpẹ́ gbogbo àti haúsá lónìí tààrà iná ní yorùbá rẹ o òwe tó tọ́lọ tààrà èyí tí ó sòsè iná ní lẹ́ẹ̀kejì méjèèjì yẹn ní láti wò nínú àlùkòrán àwọn àyọ̀rọ̀ àwa wò nínú àwọn òwe sòsè tí bẹ́ẹ̀ ní àlùkòrán ìrọ̀lẹ́ ní tọ́wọ́ ní sọ́lá tó eh, tahrim. وضرب الله مثلا وضرب الله مثلا ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط ألوني ضرب الله مثلا ألوني مفويك على فوين كان مفويك على فوين للذين كفروا امرأة نوح أنا كفري ما فوق ويلي ألوني ما فوق ويلي كما كفري كي أنا ما على امرأة نوح يا نبي ونوح ما فوق ويلي àti ìyàwó àti ìyàwó ànábi wa lóòtò abẹ́fi pòwe fáwọn ènìyàn fáwọn akẹ́fẹ̀ẹ́rì ìyẹn fi yọ ayé pé òwe tòfé nìyẹn wọ́n lọ fi ìyàwó ànábi méjì pa òwe fáwọn ènìyàn ok kí ló ṣẹlẹ̀ sí wọn.

Uh-huh. فلم يغنيا عنهما من الله شيئا. Ṣé tí wọ́n á jẹ́ ìyàwó ànábi ọlọ́run ọba ọ̀gbà wọn lẹ̀ torí pé wọn ọ̀gbà tí wọ́n? Kò وقيل ادخلا النار مع الداخلين وقيل ادخلا النار مع الداخلين وقيل ادخلا النار مع الداخلين mo máa fi gbọ́dọ̀ ní ìyẹn lọ ní ẹ máa wọ ọmọ lọ sòòfó máa dá fìlì. máa dá fìlì. pẹ̀lú àwọn ẹgbẹ́ yín tẹjọ́ wọ náà lọ. ayọ̀ yìí ẹyẹ ọmọ àǹfààní kan wà fún mi ó bí wá pé àwọn tó gba ti ànábì níwọ̀n láyé ìgbà tí ó wáyé wọ́n kéré pọ̀ bẹ́ẹ̀ náà àwọn tó gba ti ànábì lù wọ́n ti kí ni wọ́n kéré tìdúgbọ́lọ́ ní wàkílá dẹ́kọ̀ọ́lá náà wàkílá dẹ́kọ̀ọ́lá náà. مع الداخلين مع الداخلين داخلين طبعا بين عمرو بن سيتا kèfèrí báyé ànábì ní ìtọ́sájú ànábì wọn ní ò tí wọn náà wọn náà máa pe ọlọ́run payé rẹ ní ti ànábì nù omi nì gbogbo wọn parẹ́ ni ti ànábì wa lóòótọ́ igbó ni ọlọ́run yí gbogbo ẹ̀wà ọ̀sọ ọ̀rọ̀ òjò iná fún wọn ni òjò ìyá ọlọ́run rọ̀ fún wọn látòkè chance kú lọ́ọ̀kan náà nígbà ọlọ́run ní máa dá fìlín obìnrin wa yí pé ogunlọ́gọ̀ àwọn ọmọ lẹ́yìn ànábì nù ni wọ́n wọ náà lọ ogunlọ́gọ̀ àwọn ọmọlẹ́yìn ànábì wa ló àwọn ni wọ́n wọ̀ náà lọ díẹ̀ kékeré báyìí òun náà ni ọgbà tiwọn hikima fikiru kata mẹbi ayà èèyàn gan ni kókó tá à ń lọ nǹkan à ń lọ síbẹ̀ ọkàn wà sí mo ti ń sọ̀rọ̀ yẹn ọ̀yà ọ̀yà orí òwe ti mẹ́bẹ̀ yẹn gbogbo alóyè wípé téèyàn bá jẹ́ ìyàwó àfa àgbà tí ó ṣe ti ọlọ́run tí ó Islam ìyà tí ìyàwó olórìṣà tí ọgbà islam ọjẹ ìwé ẹ̀ ní kíni. ìyàwó àfàgbà náà jẹ ìyàwó ìṣèwé. ìwé ẹ̀ ló náà jẹ òwe ni mm-hmm. òwe ilé ìtòsí ni kọ̀sẹ́ntì òyì wípé mo jẹ́ ìyàwó ànágbé ọlọ́run ọgbà mi o mo jẹ́ ìyàwó àbá ọ̀la mi o mo jẹ́ ìyàwó ìmọ̀ọ́mọ̀ ọ̀la o àfi kí ọ̀gán ọ̀gán ṣe ń tọ́nà ọba pàṣẹ pé kò sí owó yẹn yẹn ni wípé nígbà mo bá ṣe bá ń fáwọn ànábì mi tí mo ṣe bá ń fún ìyàwó àwọn ànábì mi ọlọ́run táwa ń ìwọ ìwà fáwọn ìyẹn ní gbọ́dọ̀ sọ pé ọlọ́run ò lójú ti tó bẹ́ẹ̀ tọ́ba wo kú kì bá ń jẹ́ máa nábì ọlọ́run kì bá ń jẹ́ ayé ànábì ọlọ́run kì bá ń jẹ́ bọ̀ọ̀dá ànábì ọlọ́run ni ọlọ́run ọba o nígbà tí ọ̀rọ̀ á pè ní ọlọ́run pẹ̀lú bọ̀ọ̀dá ànábì ọlọ́run ìyàwó ànábì ọlọ́run ọmọ ànábì ọlọ́run bóyá ni ọmọ àbá bóyá ìyàwó àbá ń bolo sáàtìlẹ̀ nǹkan níwájú jíjẹ́ ànábì ọlọ́run báwa nígbà wá ti jẹ́ ànábì ọlọ́run táwa ti jẹ́ àbá àwọn ìyàwó wa gbọ́dọ̀ wọ àlìjọ́n tó máa gbogbo ohun yìí ah, ọ̀pọ̀ inú iná wá pé iláàjọ́ rẹ̀ ilé ọ̀dọ́dọ́ náà rọmọ àdáfìlì. owó gbà ní owó gbèsè kan ní oyè gbogbo wa ọ̀yà owó gbèsè mi náà tún tẹ̀lé bákan náà. ọlọ́run mọ́tàlá lílọ́dí náà àmàlú. ọlọ́run tí mo tún pẹ̀ òwe báyẹn mọ́mìnì tẹ́ ń gbọ́ mi àwa tá à ń gbọ́ wa yìí òwe ìgbéwálódé ìtàwọn kòtòrí nìyẹn àwọn ọmọ òwe tí náà ni yóò máa wò ó kí ni mo fẹ́ wí. imra atafirun awo. ìyàwó fáráwò ni mo bá fi pè é fẹ́ yín mú mi ní ẹ̀wù ayé o. إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة olóhùn ọgbà tọkọ kò fèrè yìí tó ń wọn wọn máa ṣe imáyìn tó ń wọn wá ṣe islam ìyàwó fúláwọnà ó ṣe islam fúláwọnà wá ṣe kófúrò àti ṣeríkùndé hmm. ok ṣé ọkọ wa kú báyàwó ẹ tó kílẹ̀ fún ẹ. ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين يعني كل يوم فرعون بلاوة فلا يتاكاي بلاوة جنا gbọ́ ayé ẹlẹ́gbẹ́ faransé ti gba sàtífíkẹ́tì alìjẹ́nà lọ́dọ̀ àwọn mọ̀mìnì àmà pàtẹ àmà fọwọ́sọ̀yà pé ìyàwó ànábì wa Lut àti ìyàwó ànábì wa Nuh kèfèrí ni wọ́n gbé ní wàá pinnu náà ìyàwó fúláwọn náà bó ṣe yá wèrè tó ọ̀gá rẹ̀ láyé ìjọba ayé tó le tó àti ìmọ̀ tó ń ti bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ ń gbọ́dọ̀ àlìjánná òun ìtàwá fún mi nínú yẹn. ìyẹn ti rí wọ ibi ibikíbi tá a rí a ti wá kò lè gbà á kò lè gba ipò tá a gbà níwájú ọlọ́run ọba kò lè gbà lọ́wọ́ wa o. bí wọn bá jẹ́ ọmọ babaláwo ní ìsìn náà wúra rẹ o wọ́n mùsùlùmí tó jẹ́ mọ́mìnì tó ń wò pé ọmọ babaláwo ni tí òun ti gba ìsìláàmù ó ti lọ́lá tó ti tawhid ó ti dẹni ọlọ́wọ́n ọba sọ nípa báyìí owó sòsí nù ẹ̀yà gbogbo ilé ìlú wa dàrẹ́ ìdí èsì sòsí lọ́wọ́ suratul hajj àti suratul ibrahim suratul ibrahim ayà twenty four eléyẹn ẹni tí ó dáhùn rẹ̀ màá máa wò láàrin wa tí ó dáhùn wa ń sàrẹ̀ á bìrà wa léèrè á fi máa pè sóòrè sòsí àbí kì í ṣe owó sòsí. ọ̀yà pé alámúdáwọ̀ ọ̀tọ̀ ìfàbọ̀rọ̀ bá ń lọ́ọ̀rù mẹ́fẹ̀ẹ́lẹ́. كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء نعم أولي الله أن يتمنى إليه ìgbọ́ràn wọn bá fún pé òwe ilé ìkàlẹ̀ fún un náà ni gbólóhùn kan tó dáa ọwọ́ àtàgẹ́gẹ́ bíi gbólóhùn kan tó dáa ọwọ́ náà gẹ́gẹ́ bí igi máa gbọ́ o gbólóhùn kan tó dáa ọ̀dà gẹ́gẹ́ bí igi tó torí ìdíjókò asluha asluha sábì ọ̀tá gbò dáadáa igi yẹn ta ìlú dáadáa wà fẹ́ràn ọ̀hún àbí sàmà ọwọ́ ìjà rẹ̀ lọ sókè róróróróróróró ọgòkè lọ tó tani ó rẹ̀ owó ọ̀yà bá. náà ọ̀yà àyè sókè ẹ́ àti gbọ́ à àní àmọ́ fi ń sọ ọmọ ọ̀fìn direct ni àní ta ni ó túmọ̀ òtún rẹ̀ fún àbẹ́ òtún rẹ̀ ọ̀yà àfa àfa àbáṣe fẹ́ túmọ̀ rẹ̀ ọ̀yà túmọ̀ òwe fún wa. Mm-hmm. kò sọ̀rọ̀ tí ọ̀dà ń bi àyà yìí bàbá ọ̀rọ̀ tó dára ó ní kẹ́límà tán tọ́yì yìí bá ọ̀rọ̀ tó dára ọ̀rọ̀ gẹ́gẹ́ bí igi tó dára. Èmi wá gbà pé irọ́ ní máa ká jòdòdò lọ bó ti wà àwọn yorùbá náà ní pé tí irọ́ bá lọ bí kíni ìyẹn ní pé irọ́ tí máa rìn jìnnà yóò ti gbalẹ̀ kó ti dodo wa máa rìn olódodo ìlẹ́ni àbí àbí wọlé sáà olóòótọ́ yìí kì í lẹ́ni ìpìlẹ̀ nìyẹn ìpìlẹ̀ nìyẹn àfà ẹ̀rí atọ́fún direct ni ẹ̀rí tó òwe tó ní ti ìròrí ńlá ni nǹkan méjì ni mẹ́mẹ́ yẹn ọ̀sán fún wa pé á sì lò ha egbò ọ̀wá ni ọ̀dà sọ̀rọ̀ wa lẹ́gbẹ̀ẹ́ sọ́ra ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ńlẹ̀ ó ní ọ̀tá gbòòrò ọwọ́ àfọ̀rọ̀ wọ̀fẹ́ràn àti sàmà ọ̀rọ̀ náà tún ní akẹ́tù títún máa lókè ọ̀rọ̀ sí ọ̀lọ́ bá àwọn àlàyékà lókè dábàá tó tán àbí òwú ńlá nà ní ti ń sọ fún wa ni pé kẹlímà tán tàjíbà oní ẹni kí n yà ọgbà islam kò sí la ilaha illallah muhammadun rasulullah oní ẹni kẹlímà tó ṣahada ọlọ́run sọ fún ọ pé asùnù ha sáàdì tọ́ ọ bá ti ní tàwíìdì láàmú kì báwọn èèyàn fẹ́ jẹ́ sí tàwíìdì ẹ̀ dáadáa ẹnìkan ti wá sí rédíò lẹ́yìn òní wọ́n sọ ọ̀dọ́dá ẹ̀jẹ̀ ń dákọ̀ ẹ̀ fún bóyá mùsùlùmí òdìní àfa mùsùlùmí òdìní dákú mo gbọ́ wá tírí mo kàn sáré sí kí nínú ọ sọ̀rọ̀ dáadáa ọ tàwíìdì ó ní àpèkẹ́ ó ṣùgbọ́n ẹ ti tẹnu bá dúpọ̀ pọ̀ bó ṣe wí mo ṣe bá yẹn wí yẹn o ó ní ẹ ṣe yé tẹnu bá fi kí o ẹ sọ̀rọ̀ tawhid báwọn èèyàn tawhid ti ń wí táwa náà máa tẹnu máa nù tó òun náà tó wí kọ́ máa wí gbogbo ìwà láfẹ́ kì í sẹ́ kaba láfẹ́ máa gbọ́ sẹ́gbọ́n báyìí ẹ̀ ń bá ń tẹnu mọ́ tawhid ọjà àwọn ànábì ọlọ́wọ́n báyìí òun ló ara àwọn nǹkan tí ó kì fún ọ pé tawhid lọ́wọ́lọ́ mójútó jù ó náà ni ọlọ́run ọba sọ pé tawhid rọ́bà ọba ní ìní asùlù ha sáábì kínní kan ò lè mí tọ́ba ti ní kódà bọ́ tẹ́sẹ̀ kódà bọ́ ti bá bọ́ sàwọ́ tawhid rẹ asùlù ha sáábì kò lè wó tawhid rẹ nǹkan kan ò lè wó tọ́ ọba jẹ́ sí pé tawhid rẹ bá dá tọ́ ọba ti fẹ́ bọ́ gbogbo àwọn ọ̀sẹ̀ yìí kù ah, ọ̀rọ̀ wípé ìmáàmù wa onímọ̀ oní báàbù máa báàbù máa ń lo tawhid wà máa yẹ dákúrò nínú ìjọba tawhid ẹ àwọn èèyàn ọmọ ni o téèyàn bá mọ gbogbo nǹkan lójú ní tọ́ ọ bá ti mọ̀ kó làkọ́ máa dẹ́sẹ̀ ẹ bá máa ti bọ́ fọlọ́ èyí tawhid ẹ̀ sáadà ló jẹ́ pé àwọn ọba aláyé ilẹ̀ lárúbáwá àwọn ọba àwọn ọba ilẹ̀ lárúbáwá tí wọ́n jẹ́ àwọn ọba tí wọ́n wọ jàrá bí àlálà yìí tí wọ́n bá wọ sọ́ńdà báwo lè bẹ́ẹ̀ máa wà pé táwọn ìṣe ń sinmi àwọn tí wọ́n pera wọn ní àná tí wọ́n lo sẹ́rí àná ní ti ń bẹ lára rẹ̀ wò ni sáfẹ́ ló ń wò wò wọ́n tó ti gbé níbi kíni níbi tàwé bẹ́ẹ̀ ká lọ pé yà á rọ̀ súwúlá lọ wọ́n gba ojú ẹ̀ ni yà á rọ̀ súwúlá lọ yà á rọ̀ súwúlá lọ lásán lówó wọ́n gba ojú ẹ̀ ni wọ́n á fi ìyá rẹ̀ òṣèlú wọ́n pa ọ́ dànù tó àwọn tó gbé tẹ́ gbé dání tí wọ́n mójútó jù ń tí wọ́n fọkàn balẹ̀ sí fọlọ́n ọba náà ló yẹn pé aṣọ àgbà ọlọ́wà ni kò lè wó láéláé. wọ́n rẹ̀ mọ̀ pé wọ́n fẹ́rẹ̀ hàn ha wọ́n fẹ́rẹ̀ hàn ha fi sàmà. wọ́n fẹ́rẹ̀ hàn ha fi sàmà. ọwọ́ gba tàwíìdì bákan náà bó ti dé gbígbín náà bẹ́ẹ̀ náà ni ètò ń lọ sókè wọ́tọ́rọ̀ hàn ha ti sàmà ìtumọ̀ ti sàmà kìí ṣe sàmà tó máa rókun yẹn yẹn ni kí ọlọ́run gbà á wọ́tọ́rọ̀ hàn ha ti sàmà tàwíìdì rẹ ọlọ́run ti gírí ọlọ́run gbà owó jẹ́ ń pa fún bẹ́ẹ̀. olùkó ní ìdíje yẹn ronú dáadáa pé kí la fi la ilaha illallah wé kí la sì fi ẹni tó wí la ilaha illallah wé nínú òwe yìí. níta abẹ́ni tó wúlá ìlàhà illallah òwe nínú òwe òun náà ni aslo ha sáàdì ẹni tó wí. níta wí òun náà la fi hàn ha ìsàmà ni pé o bá ti lè ọgọ́kè. àwọn onímọ̀ a máa fà á yọ lára àyà ọ̀rọ̀ ọlọ́run ọba òkè ni ọmọ àgbò tọ́dá fẹ́ gòkè ti tàwùsí jẹ dáadáa ó lè gbé gbígbí ó sì rí pé ó gòkè tó lọ́wọ́ ní wàá fẹ́ràn ọ̀hún á sí sàmá. ìwé ọ̀nà ọlọ́run kì í fa náà ayà mi pé yóò sàbótò lọ́hùn lẹ́dínà àmàlú bìlẹ̀ kọ́wé lè sábì sí láyà tí dúnìyà kí ni kọ́wé lè sábì láìlà àìlọ́lá òun ló jẹ́jẹ́ ń gbà rẹ̀ iná ni ẹja ìtumọ̀ lọ. níta fẹ́ kí fún wa náà ni pé àtìmọ̀tìmọ̀ wá borí pa àdètìmọ̀tìmọ̀ mọ́sálà náà. إذ جاءها المرسلون أصحاب القرية أصحاب القرية أرى ما بقوا فين àwọn aráàlú kan báyìí báyìí ọlọ́run ọ̀dà pẹ̀. àyèmọ́dà akọ ìlú náà lọ́kùnrin kọ́líyà náà lọ́kùnrin lọ́pọ̀ jù ọ̀pọ̀ ju Madina lọ bí ẹni báyìí méjì péré náà ló ń dákọ Madina. wàjà rajulun min aqsal Madina. wàjà rajulun min aqsal Madina. náà ìkànnì àtúntò inú tàwọn àtànábí wa Musa wàjà min aqsal Madina rajulun yas'a Madina náà ó di méjì ọlọ́run wúlò kẹta ẹlẹ́kẹta sọ́ọ̀tù mọ̀nàfikún ọlọ́run ọba gbọ́ pé sọ́ọ̀tù mọ̀nàfikún. qul ya ayyuhal ka.

ọ̀yà àfa òṣogbo ọ̀yà ìwọ́nì ní ìtumọ̀ bílẹ̀ tó ní ibi ara oko báyìí ọ̀yà tá a bá ní à ń tẹ̀mí náà kọ́rìà sínú rẹ̀ ó dùn bí à ń ta baladuka kọ́rìà yóò máa bínú ni ayé ẹjọ́ kò bẹ́ẹ̀ ara ló bu dáa ọ̀dà ìlú bọ́yá ara àdínlẹ̀ ẹ̀ ah. bá ní ìlú bú kọ́rìà sínú ló dùn kí ló pè Madina ẹ jókòó tí wọn sọ fún ọ kọríyà ó ní agbára ju Madina lọ nínú alukur'an gbogbo ohun tí wọn lo kọríyà fún kọríyà ní village táwọn fẹẹ túmọ̀ rẹ̀ sí di èèyàn gbòógbà rẹ̀ ṣùgbọ́n nínú nùrọ́ọ̀dù ọlọ́run èròǹgbà ọlọ́run níbi títí máa ń sọ kọríyà nínú alukur'an ní city ni o lórí jẹ́ sí pé láwọn ìlú kan wà ìbádé dọ̀ àwọn Indonesia kankan báyẹn tó bá fẹ́ sọ̀rọ̀ ibi tó ti wáyé pé ana min qaryati kaza yóò ṣe wí nu nítorí pé ana min qaryati kaza ìtumọ̀ náà ni pé mo wá láti ìlú báyìí kì í ṣe sílé kò yé báyìí kọ́ríyà yìí tó kó náà bá díyà ní ń pè ní kíni òòrùn bọ́lá wíwá dáadáa ni mo fẹ́ sọ fún ọ bá díyà. níbi kan bá dí àlékò àbí oko níjọba nù bá díà oko níjọba nù bá díà oko ni tùmọ̀kọ́ríyà ìlú níjẹ́ bẹ́ẹ̀ mọ́jà wọn tọ́ jẹ́ anàmì kọ́ríyà ti ìhò wọn náà wíjẹ náà mọ́wulẹ̀ jíjú. anàmì kọ́ríyà ti ìlọrin ọlọ́run ọba ròyìn alukurani pé ni ó mú olùkùrọ̀ mẹ́kà tó jẹ́ sípò ńlọ bá ọlọ́run pè ní ìyá àwọn tí ìyá epo lọ́wọ́ àbúrọ́kà ni ọmọ ìyá mi ọlọ́run ní àlùkò àǹsọ́tì lànà àrùn ọlọ́run bá sọ pé ọmọ ẹ̀kọ́ dàbí lọ́wọ́ àkọ́kọ́ délé. وما قدروا وما قدروا الله حق قدره إذ قالوا ما أنزل أنزل الله على بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيس تبدونها كثيرا وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوضهم يلعبون وهذا كتاب أنزلناه مبارك مصدق مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حولها ọlọ́run ní kò lè bá àti àlùkùránì ti kìlọ̀ báwọn ará Ummul Qura tí o tún máa ń mú mọ́dà ìyá nù kùrọ́ plúra kọ́líyà nìyẹn bọ́wọ́ àfọmọ́kà ní ìyá oko ìyá àwọn oko ajẹ́kọ̀ọ́ kolo náà jẹ́nu èyí tó kó o maka ni ìyá gbogbo ìlú tẹ́ ń pè ní títì láyé ìdíkọ́ làwọn bá pè ní mọ̀lẹ́ kúrọ̀ ní ọ̀dà ayà yẹn ti sọ̀kalẹ̀ láti mọ̀ pé maka ó tóbi kọjá bẹ́ẹ̀ <laughs> wọ́n ta ó kọjá bẹ́ẹ̀ a ìdìkan bẹ̀ tẹ́ ń pè ní àwálé ní nǹkan bí gbà kan báyìí tá a lọ bẹ̀ bí ilé kékeré báyìí mo bá tún débẹ̀ padà àfìgbà tó tuntun délé ìlú tuntun mi àwọn àdúgbò lọ́dọ̀ tí bí ìwò táwọn ìwé kí ni jẹ́ ẹ kí ni jẹ́ báyìí ọwọ́ ń fẹ́ lọ ẹ sì lọ́wọ́ máa pé àṣẹ tọ́lọ́wọ́n ọba pa ń bẹ̀ ṣé wọ́n bá ní ìlú kan tóbi jùlọ ayé nìkan wọ́n pé Cairo ó tóbi nínú àwọn ìlú Áfíríkà à ń pè Ìbàdàn ó tóbi ìdàn Cairo Cairo kan náà kọ́ ìlú Misr Misr gàgà ẹ Misr gàgà wọ́n máa kó tóbi ṣùgbọ́n wọ́n pè Ìbàdàn ọ̀fẹ́ ju ó tóbi ẹ lọ́wọ́ máa fi gbogbo olùjẹ́ ló tóbi láyé ó tóbi ní ìsinyìí o níparí ayé maka ní ọ̀sẹ̀kẹ́ni ní ó tóbi jùlọ ọlọ́run pè ní Ummul Qura. ẹ̀yà ẹ̀ fi ya pé maka wọn máa fẹ̀ lọ́nì tí ó fi fẹ̀ débi pé kò ní sílùú kankan láyé tó tó ma. àṣọ ọlọ́run o tìrí bọ́lá ti gbé kalẹ̀ ńbẹ̀ náà nípa abẹ́lẹ̀ ńbẹ̀ ni pé kọ́ríà ìlú ni kì í ṣe oko èyí náà làwọn tó ń bí ebi àtàbà kọrọ àwọn aráàlú kan báyìí tá a pè ní àǹtọ́kì àǹtọ́kù kí wàá lòye tá a fẹ́ sọ èyí jọra. nígbà tí àwọn òjíṣẹ́ wá bá wọn àwọn òjíṣẹ́ wọ́n wá bá àwọn ará àǹtọ́kì àwọn òjíṣẹ́ wá bá wọn tó jamu ni àwọn mùrùsàlù náà ìjà àhál mọ́sàlùwò ààyè yìí nínú àyè tá a ti máa ń kọ́kọ́ ń sọ mọ̀fún lòmùbí tá a sì gbọ́dọ̀ ni táwa máa dìlé fáìlù sẹ́yìn nínú àyè rẹ̀ láwàá a máa kọ́kọ́ mẹ́sàn object ṣáájú subject ìpìlẹ̀ nínú kéwù ní ká kọ́kọ́ mẹ́sàn subject before object. object ṣùgbọ́n àwọn àyè káwọn àtijọ́ sí pé ọ̀rẹ́ yẹn ọgbọ́dọ̀ kọ̀kọ́ mẹ́sàn-án object kò tó sọ kò tó àṣọṣọ object inú ẹ̀ láàyè ọlọ́run ní ìjà àhálmọ́rúsàlùún. ìjà àhálmọ́rúsàlùún. ọ̀yà fáwọn ìlú dàmí àfà ìlú òwú kọ́lí àlejò wa àbí mọ́rúsàlùún wọ́n gbà á mọ́rúsàlùún àwọn ní fáwọn ìlú ọ̀yà màfúlùmí ìdá ọ̀yà àfà sọ ma musawa awala musawa sani aya àwọn gbọ́dọ̀ àwọn gbọ́dọ̀ musawa sani aya ha afa ti dé tìmọ ti dé nànú díẹ̀ díẹ̀ bá nànú ẹ rẹ ọgbà ha pro pro pro eh, eh, náà yẹ òun ni maf'ulun lòdì muqaddam wujuban ọ̀ràn yẹn ní àbọ̀dọ̀ máa fi síbẹ̀ ọ̀bọ̀dọ̀ máa ṣáájú nígbà tó ń jẹ́ dàmí mọ̀tàṣà. إذا كان المفعول ضميرا متصلا يجب تقديمه على الفاعل طيب نعم ها ضربت ضربه ضربه الأستاذ ضربه الأستاذ هو نفي ضرب الأستاذ هو أوليبا ضربه الأستاذ هذا واجب Ìwé náà ni já ahal mọ̀rùsàlú. Ìjà ahal mọ̀rùsàlú. Ilé yóò yá àwọn bàbá bàbá nìkan, àwọn ọmọ akẹ́kọ̀ọ́, àwọn àfá, àwọn èlé dá àwọn ìwé. Wọ́n sì ń gbádùn ẹ mọ́tò náà ṣẹ́jú kan náà ní àpàdà sọ́dọ̀ yín nìsín. Ọlọ́run ọba sọ pé ìjà ahal mọ̀rùsàlú. Ìjà ahal mọ̀rùsàlú. Ọlọ́run ọba sọ wípé nígbà tí àwọn òjíṣẹ́ wá bá wọn, àmàlò fún nǹkan tó torí kọjá ìdá a máa lò fún nǹkan tí ò tí ì ṣẹlẹ̀ tí ó sọ̀fẹ̀ ṣẹlẹ̀ tàbí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò tí ì ṣẹlẹ̀ ìdá èyí ò ti lọ ìdá kò tí ì ṣẹlẹ̀ mo rò pé yóò bá mi ọ̀fẹ́ ẹjọ́ irun náà ni irun kò tí ì ṣẹlẹ̀ ṣọ́ọ̀tù ni irun jí ìta fàáyín jí ìta ọmọ náà ti ìbàjẹ́ tí wọ́n lẹ̀ máa fà wá ní ìbàdàn lára yẹn àwọn èèyàn máa bá yẹn jẹ́ o mo ti wá pàtàkì rẹ̀ fún àwọn àfáì ọwọ́ ara mi létí ẹni. ìdá nígbàtí ìdá tọ́ba rí ìdá kò sí ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n ó retí pé yóò ṣẹlẹ̀ bíi ninety tàbí eighty percent ọwọ́ àfọ̀n pé yóò ṣẹlẹ̀ ọlọ́wọ́n bá sọ pé ìdá zilzilatil ardu zilzalaha. ìdá zilzilatil ardu zilzalaha. ìdá jaa nasrullahi wal fath. ìdá jaa nasrullahi. ìdá jaakal munafiquna qalu nashhadu innaka ìdá ákìrì. Hmm. gbogbo ìdá tó ń bẹ́ náà lè kúránì yẹn lọ́mọ yìí pé ninety nine ninety nine ninety nine ni kíní yẹn ọ̀sẹ̀lẹ̀ kò tí ì ṣẹlẹ̀ yẹn ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà lòún gbọ́ lọ́nà ìdájọ́ ànáṣọ́lá ànábì fọkàn balẹ̀ ṣùgbọ́n tọ́ ọba rí ẹ̀hún ẹ̀hún bọ̀yà ni àmọ́ lò fún kọjá dúdú ọ̀sẹ̀lẹ̀ bíi ṣáà àti wíìlì àbí ẹ̀yin olóyìnbó a ní pé wíìlì yẹn àti ṣáà ní pé ṣáà yẹn pé ọ̀rọ̀ pé kò sùnmọ́ pé kọ́ ṣẹlẹ̀ àbí ansar náà náà kò ní ṣẹlẹ̀ will ni pé à ń ta òkú yọ ṣẹlẹ̀ láàmú lo i will tó bá ní àìsàn kò ní bá dáadáa ni bá ní i will yọ wà ní. bẹ́ẹ̀ náà ni ìdá àti ìdín ọ̀rí bàbá bàbá lọ́rìn ìdá àti ìhùn tó bá ní ìdíta náà làbá àwọn ẹlẹ́dì wọ́n máa fi ba àfa àgbàjẹ́ àlùfáà sheikh murtala abdulsalam nígbà tí kíní ń bẹ láàrin ilé ẹ̀kọ́ wọn àti ilé ẹ̀kọ́ agége àwọn dọ́wọ́ ajé ọmọ akẹ́kọ̀ọ́ agége wọn máa ti bàjẹ́ níbo lọ ń lọ ọlọmọ adìlà ọ̀rọ̀ bàbá ńlá ń pọ̀ dákun sí kí ahọ́n abẹ́ ni àbá kọ́ abẹ́ kọ́ bí wọn. máa wá bá wọn jẹ́ ẹnu wọn lè mí dígbà lọ wípé wọ́n lálejò kan wá sẹ́kù wá wá ń jẹ́ náà wọ́n ní tí wọ́n láhùn dé wọn wá fẹ́ sí lálejò wọ́n wá fẹ́ tàn án wípé bí ẹni báwọn fẹ́ sí lálejò wọ́n á ké sí àyàfẹ́ sọ́ọ́dún bíi sọ́ọ́dún sọ́ọ́dún sọ́ọ́dún gbowó bí abọ́ kọ́ ọ lọ ráńjẹ wá fún àlejò ń jí ìta fàkólá ìta ń jí ìta fàkólá ìta tọ́ba ti dé kó o kó o rí ni o mọ́ra o padà lọ́nà nìyẹn o mọ́kànfọ́ olówó ní owó máa ṣòro pé ìbàjẹ́ ni ìbàjẹ́ ènìyàn kò dá ìṣòlùwà èmi ti dọ́dọ̀ wọn àtẹ̀lé àwọn dájú wa àtàwọn èèyàn lọ́bẹ̀ wọn ó tọwọ́ bá kọjá ìṣèyàn lálejò ni wọ́n sì tọwọ́ bọ̀ wọ́n sì mú wa gífìtì tí wọ́n bá fún ẹ ọ̀pọ̀ kò tó nǹkan wọ́n ní ọ̀kànjú àníwọ̀ náà ẹ bá fún ọ ní nǹkan ìbáǹkì eré sọ́sà ṣe ọ̀fọ́ ẹ ọ̀kànjú àníwọ̀ náà tó gbé sí tó wọ́n gbé fún mi nu ọ̀kànjú àwọn yà búra rẹ̀ sísẹ́ tọwọ́ bá fún mi kankan jáde bí mi ṣe máa rí ọ̀yàn tẹ́lẹ̀ tó bá wá wá báyìí tí wọ́n bá wá wọn bá bẹ̀ tí wọ́n bá lọ wọ́n tọwọ́ bá nínú àpò àgbádá ni wọ́n sì fún kankan jáde wọ́n sì fún kódà àwọn òní yẹ̀wò ọlọ́run lọ́mọ bẹ̀yẹn ti mọ iye dáhùn kó bẹ̀ mọ́ wọn sàtọwọ́ bọ̀ wọ́n sì rún báyìí wọ́n sì fi lé ní ọwọ́ ọ̀tàn tó ìbàjẹ́ ni tó ìdá àti iná nìyẹn ọlọ́run ní nígbà tí ó fi yára tó tún sẹ́lẹ̀ nígbà táwọn òdìbò wá bá àwọn ará ń gbọ́ kí ilayhim ithnayn. ọlọ́run ní nígbà tí a rán àwọn méjì sí wọn àwọn méjì ithnayn ithnayn yìí bí wá sí akọ ni wọn ọkùnrin ni wọn wọn kì í sóbìnrin. gbogbo sẹ́jà náà yẹ isa jẹ́ aleyhisalatu wasalam bẹ́ẹ̀ bá lọ ka báyìí wùdà dá ẹ̀ ní bá ń lọ ń bọ̀ pẹ̀lú àwọn obìnrin àwọn tí ń kó kiri kí ni wọn ọkùnrin. ìyẹn fi yé pé iṣẹ́ yìí bóbìnrin ọ kò lè gbé ewu bíi tàwa ọkùnrin báwọn tẹ̀bílíkì ṣe máa ń lọ jáde tó èmi ò tí ì rí àwọn kan máa ń di jáde àgbà báwọn náà ṣe ń di òde sí. ẹ mọ̀ pé kó ṣe ń ṣe obìnrin. àwọn náà máa ń lọ. wọ́n máa ń mú wọn lọ. wọ́n máa ń di gbajúgbà ẹ máa ń yàn. kó o lè rí ṣe. àwọn méjèèjì náà ni wọ́n dọ̀. wọ́n tẹ̀mọ lọ́rùn. mo gbọ́dọ̀ mo gbọ́dọ̀ fẹ́ ọkùnrin ló ní obìnrin ó tóbi ló jẹ́ ara máa ṣe fífi dá wa. àwọn méjì ànábì wa ń sáárá yìí àwọn méjì lọ́kọ́ kọ́ wọn lọ ọmọ mẹ́sàn-án kọ́ wọn ìmọ̀kọ̀ kan wa ọlọ́run ọ̀sà ló kọ́ wọn fún wa. nígbà tí wọ́n dé Antakya takazabuhuma takazabuhuma wọ́n ní wọ́n lọ ń pa takazabuhuma takazabuhuma wọ́n lọ nù yín ọ̀hún ẹ̀ máa wí nǹkan kan kí lè fẹ́ máa wí. takazabuhuma. bí wọ́n gbé wọ́n bá àti ìní olóòsàlà wa olóòsàlà wa Antakya bẹ́ẹ̀ ni báyìí wọ́n yẹ òòtá wọn yẹ èrè wọn sílẹ̀ pé èrè tí wọ́n ń sìn ní. owó òòtá ni wọ́n. kí lẹ́nu ẹgbẹ́ dé ọlọ́run ló lọ́wọ́ sí ọmọ ẹ̀sìn ọlọ́run ti wá ta ẹni ti tó wa káka zabu. káka zabu máa. bí wọ́n ti tún wọn ní rọ́ọ̀rù yìí làwọn méjèèjì yà ara rọ́ọ̀rù padà ìtumọ̀ ẹ̀yìn wọn ara padà sẹ́yìn díẹ̀. àwọn eléyìí o apàtàkì ah, ni wọ́n apàtàkì sáwọn méjì yìí sa ọba wa ti kà wọn bá kí ló wá ṣẹlẹ̀ ọwọ́ dàbí ẹni pé wọ́n fẹ́ sí ànábì Ìsá lẹ́yìn pé wọ́n ànábì Ìsá ibi tó náà lọ yàrá méjì àgbègbè àkàpẹ́ o ọlọ́run wa ní fàáza labatun rẹ nàmbà tírì wà bá wọn ànábì Ìsá labatun rẹ ìwọ náà gbé lọ́kùn wọn lọ́wọ́ wọ́n jẹ́ ajá méjì nìkan. fàáza nàbì sálẹ̀ àyà wọn gbé àdí ẹ̀ sí wọn wá padà lọ àwọn aráàlú kí ni wọ́n wá wí fún wọn gbà tó gbára ọ̀lú. inna ilaykum mursalun. wọ́n yà tètè sọ fún ẹni tí wọ́n lé wígbà tí wọ́n jẹ́ méjì ni wọ́n wá wígbà tí mẹ́ta obìnrin ayé gbé kárìn kápọ̀. ìyẹnì yẹnì. eléyìí náà yóò jẹ́ kọ̀ fún ọmọ fún àwọn afáàmà kóńdòrò tí wọ́n bá ń lọ wáàsí wọn ì wọ́n mú a ah, mọ́lá ọlọ́wà sí àánà kọmọ̀lá mọ́lá ọlọ́wà sí àánà kọmọ̀lá ó ní pilẹ̀ wọ́n kàn sí ìlò ni. a ní ọyà àfa jami wà lọ sí mọ́tàsí òkè ibodè wà lọ sí dáwà ìwọ nìkan gàdàbáyà a a a a mọ́tàwà nìyẹn at least èèyàn méjì ẹgbẹ́ bá nàbẹ́ yìí ṣàtìtì láàrin bàbá wa lè fi pé dáadáa kò pé pé mẹ́ta bàbá wa tún jù bẹ́ẹ̀ lọ ó tún dáa sí bẹ́ẹ̀ bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni kí ni ó ṣe dáa tó àǹfààní wà ń bẹ̀ àní wọn kọjá lára ayé àbá ọlọ́run lọ́mọ yíyá àti tẹ́lifíṣàn ti kàlàyé ẹ̀yìn ọkàn ń kani púrúrúrú wọn ti rébùlà àwọn mọ́sálásí àbàlẹ̀ kárí àti ìjà ọmọ àwọn àǹfààní tọ́wọ́ máa jẹ́ nù gbèsè ayé rẹ kọ́ máa mú lò mẹ́. ẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá sọ pé iná ilẹ̀ ikùn mùrùsàlù. àwa tẹ ẹ léyìí àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí àwa ṣòwò àwa jalè àwa dàlúwò ọwọ́ wa rèé o funfun nẹ́nẹ́ o ẹnu tá a gbé wá náà ní pé mọ́rúsà lónìí wọ́n ràn wá wá sọ́dọ̀ yín lásán hmm. wọ́n ní ká wá preach fún yín sẹ́mi kò tíyàn bá sọ fún yàn pé wọ́n ràn wá pé ká wá preach fún yín ẹ ràn pé à sọ pé ah, ẹ máa ń ṣe dáadáa ẹ máa ń ṣe dáadáa ẹ wá wíìsì táwọn èèyàn wá pọ̀ fún wọn àwọn aráàlú yẹn lẹ́sìn mọ̀ pé wọ́n burú púpọ̀ kí lè sì dán fáwọn òṣìṣẹ́ ànábì ẹ̀yìn iṣá wọ́n sọ pé. qalu ma antum illa basharun mithluna. wọ́n sọ ìsọ̀rọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n sọ lu àwọn òṣìṣẹ́ wọ́n lẹ́ mọ́ wọn nílẹ̀kulẹ̀ àwọn òṣìṣẹ́ ah, ah, bí wọ́n ń ná ilé kún mọ́tò àlùmọ́ òṣìṣẹ́ fún yàn. ṣèbí òṣìṣẹ́ gbé yàn bá mọ̀ tẹ̀ káwọn àwọn ọmọ fọlá aláàánú ni mí mo máa ń tọrẹ ìbàdàn mo ti wá ìbàdàn mo ti wá kódà wọn fún mi lórúkọ ńlá tí wọn fi pè mí ní olówó tí fowó sàánú mo ti sàánú lábájá mo ti sàánú tàmàdù mo sàánú làkàṣègbè mo sàánú dúrólà tí wọn ti sọ gbogbo tó ṣe mọ̀ra mọ́tò fún lábájá mọ́kọ́lé fún tàmàdù ẹ̀rọ kan kílẹ̀ mọ̀tàrà náà ó rí àmọ́ ah, ah, ìlọ o ọyá sànú gbogbo àwọn àdáwà ń bí náà ni àbí tẹ̀m̀pù ńlá káyè ní àná bẹ́ẹ̀ bá lè sọ fún ayégbé wò ó tí mo bá sọ ọ̀rọ̀ kalẹ̀ báyìí wo ẹ̀fẹ̀ lè máa pọn la mo ti sọ lẹ́kọ̀ọ́ wọ́n ń pọn la ni mo sọ nílọ n ò lè lọ bì kankan mọ́ mo sọ ní Port Harcourt kálù ìjókòó kalẹ̀ wọ́n wọ́n wọ́n jẹun àárọ̀ wọ́n jẹun oúnjẹ mi ọ̀rọ̀ mi yé wọn ni kí lẹ́yìn ìwé ẹ̀fẹ̀ àmọ́yìí ah, lọ sọ bí ẹ̀ bá wa ní. nítorí nìyẹn ẹ wá àwọn wèrè ará ìlànà tó kíá. àwọn òdìlẹ́ sọ pé iná ilẹ̀ ikùn mọ̀ọ́tàdù àwọn náà ṣe yìí ni a sọ pé ẹmú ṣe jẹ́ wa ẹwù sì jẹ́ kọlu. kọlu máa àǹtùm ìlà bàṣàrùn mìtìlúnà. Ètò àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì jẹ́ lẹ́wọ̀n kí ni. Wà máa ń zọ́lá rọ̀ṣùmánù mi. ẹlẹ́ẹ̀kejì inú ẹlẹ́ẹ̀kẹta ń kọ́. in antum illa takdhibu. ọkọ̀ ọ̀rọ̀ mọ́ta fẹ́ jùmọ̀ ọ̀nà tó sì lágbára púpọ̀ tó tó kéèyàn máa bínú. alákọ̀ọ́kọ́ máa ń tún lábàṣà lómùsùn náà ẹ̀ kílẹ̀ gbére. bí kílẹ̀ ń sọ kílẹ̀ máa ti èèyàn bí wà lẹ́yìn náà máa ń tún lábàṣà lómùsùn náà kí ni yàtọ̀ èèyàn àtàwà bọ́lá wọn bá náà yàn èyí sì yàn tó dàbí tá a jọ rí bákan náà ni ọ̀ràn wà fún wa òun sì gbọ́dọ̀ dáa ju wa lọ irú èèyàn bíi wa lẹ̀ nínú àkọ́kọ́ nù yẹn ni pé ọ̀dọ̀bẹ ni fáwọn ará ń tọ́ kí àrí jẹ́ ni àbùkù làwọn sọ́kùn tí yàrá jẹ́ ni àpọ́nlé èyí ló sọ pé bí mo ti dà ní wọn náà ṣe rí ọ yẹ kó sọ pé a dáa ju wọn lọ ni ẹni tẹ́ ẹ fẹ́ ṣàṣeṣì rí tẹ́ ẹ fẹ́ bú yìí ẹ ti ní bẹ́ẹ̀ ṣe rí ni àwọn náà rí ajẹ́ pé wọ́n ti ríra wọn gan pé èèyàn àwọn gan ọ̀dà kọ̀dà báwọn láyé kọ̀dá fáwọn ẹlẹ́sìn làákàyè wọn ò pé tí wọ́n bá wọn òṣìṣẹ́ tí wọ́n wáyé wọ́n bá ṣe bákan ni wọ́n wò pé bákan náà làwọn ṣe rí ọ̀rọ̀ yìí tí wọ́n sọ jáde láì fẹsẹ̀fẹsẹ̀ àwọn òṣìṣẹ́ ó ti júwèé pé ẹni àbùkù làwọn ará nǹkan kíá wọ́n ní èèyàn bíi wa lẹ̀ ṣe wọn wá dákẹ́ ń bẹ̀ wà má anzala wà má anzala rahmanu mi ṣayí. wọ́n ní ọlọ́wọ́ ọba ẹ̀rí bá wọn kẹfìrí náà máa jẹ́ ń pè ní arahman hmm. ló fi jẹ́jú pé arahman yìí ó ńlá ni o ó hmm. tí kẹfìrí gbà ní wọ́n gbà á wọ́n gbà sínú ìgbésí ayé wọn aláàánú ọba aláàánú jùlọ wọ́n ní ọlọ́run ọba tí ń pè ní rahmanu kò rán nǹkan kan sẹ́ni kankan kò sọ nǹkan kan kálẹ̀ nǹkan kan wá látòkè kì í sì táwọn eléyìí nìkan ní tako wọ́n tako láti orí ànábì wo ádámù ọlọ́run ọ̀ràn muhammad sẹ́ kò ibrahim sẹ́ kọ̀nà isa ń sẹ́ kọ̀nà Mùsá ń sẹ́ kọ̀nà dáfídì sẹ́ kọ̀nà sọlọ́mọ́nì sẹ́ wọ́n gbà pé ọlọ́wọ́n máa ń sẹ́lẹ̀ rà mẹ́rin tó kí ni ìsẹ́yìn nìkan kọ́ gbogbo àwọn tí ẹ rẹ́ pọ́n ẹyin wá gan ọlọ́wọ́n ọ̀rẹ́ wọn ní kankan kálukú kan agbélẹ̀rọ ni gẹ́gẹ́ bá nǹkan sọ sí Al-Kùránì àmẹ́tò lọ kọ́ ẹyíṣà báyìí rẹ̀ ọkàn sájòkò ẹlẹ́ẹ̀kẹta. in antum illa takdhibun. ó kú ẹlẹ́ ìwọ̀n wọ̀nyí onírọ́bù yìí wọn wàá sọ pé antum illa kadhibun wọn ò yí bá ní àbùnà ẹ ti ń parọ́ ti ẹsùn ń pa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹsùn máa pa lọ láéláé náà òkú ọ ní jẹ́ òkú lọ́dọ̀ ọba bẹ́ẹ̀ bá lọ́dọ̀ mí náà kí lẹ́ẹ̀ bá ń bẹ̀ ìyọ̀rọ̀ ni. antum illa takdhibu. oníwọ́n mi yìí ẹ̀rí yìí tí wọ́n bá fi kan ní ẹ̀kàn mi àti ẹ̀ta bá gbé dáwà dání á palẹ̀ ya ni. òkú ọ ayà ni kí ló ń wí nítorí gbé dání ọlọ́run ò kankan wá a máa ṣépè fún ẹni pé ah ọmọ mi èmi tó ń wó yìí tí mo bá kí tàbá sí àdá méje lé ọ lórí ọ máa fo yìí ni. alámùdára kẹfà mọmọ bá àwọn àgbàlagbà bí máa ké tí mo bá ti ké fún ọ ní ìsìn ọ gbọ ìgbẹrẹ ìtàmọra rẹ kan náà. àwọn àfáà aláfáà mi náà yọ halẹ̀ débi pé a ah, èmi tèmi o ọjà náà lè yí ká o àrẹ́bìnrin hàmọ́jọ́ o tó ti pè báwọn báwa rí táwọn èèyàn rẹ̀ pé ah, ah, àwọn eléyìí ní gbọ́dọ̀ ẹ̀ àbúrò síbẹ̀ dáwà yìí tá a bá ti wọ̀ ọ́ a máa gbé nǹkan mi a máa gbé nǹkan mi a máa sàfaradà a máa wò wípé àkúmọ bí ibi tẹ́ni náà parí ayé ẹ̀ sí àwọn àmàfaradà àní sọ àní ah, fún lẹ́sì tó jẹ́ sí pé tó bá dọjọ́ ọ̀la tó bá fẹ́ padà kò ní lè padà mọ́ àwọn ìsinmi wa tó kúndé àbá ti fẹ́ nìkan báyìí kò ní lè padà mọ́ lọ́jọ́ ọ̀la padà mọ́ níbi tí wọ́n bá fẹ́ padà fẹ́ni tó sọ lálàáfíà ọ̀rọ̀ sí mi náà ní àlọ́ ní àlọ́ ọba padà ó jẹ́ sí pé ọ̀tá rẹ lónìí nínú ojú ọ̀nà dáwà ó lè fi ọ̀rẹ́ rẹ lọ́la padà ẹni tí gbógun tiẹ̀ lẹ́yìn ó jẹ́ fún ni ọ̀ máa wá ni ọ̀ máa kàkiri fún ọ̀rẹ́ àwọn òjíṣẹ́ náà ní òṣìṣẹ́ kan sọ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wá rí àwọn òjíṣẹ́ mo sọ fún wa nínú ọ̀rọ̀ tó yí kọjá báyá tó dàí kọ́ wípé gbogbo ń jẹ́ǹpẹ̀ lọ́pọlọ tó pé pérépéré kò sẹ́nì kankan tí máa ní irú ẹ̀ tó tàwọn òjíṣẹ́ ọlọ́run ọba kámbíyèsí ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ni àmọ́ ọlọ́run ti fún wọn tán kéèyàn sọ̀rọ̀ kì í bá wọn lóyún torí kí ìṣọ́ ọlọ́run gbé dání wọ́n kà máa fún wọn láǹsà tí wọ́n máa fi déédéé wọn ọmọ pé sì táwọn ọgbọ lẹ́nu àwọn ọmọ yẹn nìyẹn ṣùgbọ́n ìwò sì dáná fọ kí sì dáná fọ. qalu rabbuna ya'lamu inna ilaykum lamursalun. inna ilaykum lamursalun. inna ilaykum lamursalun. wọ́n ní ah, bẹ́ẹ̀ ṣe bí wájú yìí àtẹ̀kẹ́ ní àtẹ̀kejì àtẹ̀kẹta àwọn olùsí kankan tá a fọ ju ká sọ pé Rabbuna ya'lam bẹ́ẹ̀ yẹn ọ̀bá gbà pọ́ lọ́hún sọ nǹkan kan kalẹ̀ tọ́lọ́ ẹ̀ bá gbà pọ́ lọ́hún ọba ńlá wa ń tẹ́ ẹgbà àwa gbà pé olúwa wa mọ̀ ya'lam ọmọ dájú sáká pé àwa tẹ ẹ wò yìí. dájú sáká sáká sáká sáká wọ́n rán wa sí yín. ẹ jẹ́ ká àyà fourteen àtàyà fifteen ọ̀yà káyà fourteen. إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا فقالوا فقالوا إنا إليكم مرسلون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون كم يا يتلعني يا نبي مدرس الناجح عندك المدرس الناجح كوزي مدرس أيا كم يا يتلعني يا نبي أيا بسم الله

فلا تحمل معك القرآن هذا عيب هذا نقص كبير تجد الآن آخرا يجيب نعم قال نعم ويا آية. أفا إسماعيل لاغوتي وي وي وي مبمبه كان مرسل إنا إليكم مرسل ألا تجد la mursalun ahsan barakallahu fi yàtọ̀ rẹ̀ alákọ̀ọ́kọ́ mursalun ẹlẹ́ẹ̀kejì la mursalun nígbà tí wọ́n fẹ́ pìrìsẹ́ǹtì ara wọn wọ́n ní mursalun nígbà tí wọ́n ṣàfihàn ọ̀rọ̀ ara wọn sọ́dọ̀ ọlọ́run ọba wọ́n ní la mursalun ó tó bẹ́ẹ̀ náà torí tọ̀dọ̀ ọlọ́run ọba fẹsẹ̀ rinlẹ̀ ju tọ̀dọ̀ wọn lọ. téèyàn bá ń ròyìn ara rẹ̀ tó bá ti la mursalun náà síbẹ̀ wọ́n pè á ó sáré máa pọ́nra ẹbí báyìí ayé mami èmi odidi wàlí tọ́yẹ̀jú tọ́yẹ̀jú tẹ́yẹ̀yẹ́ náà ni sẹ́mi àbúkọ́ yẹn jẹ́ yẹn tó fi àwọn ẹgbẹ́ ha ah, wọ́n bá tẹ̀ jẹ́ wàlí náà gan àtijọ́ ẹ̀ náà pa àpapọ̀ ẹ̀ náà ti pọ̀ jù àwọn náà yàtọ̀ pé iná ilẹ̀ ikún mọ̀rùsàlù mọ́ bàtà wá sàfihàn sọ́dọ̀ ọlọ́run pé ah, ah, ọlọ́run gan mọ̀ pé wàlí ìtọ́yẹnjú sákàsákà náà ni wa wọ́n mọ̀ fún wọ́kọ̀ nsọ báyìí sọ wọ́n ní òjíṣẹ́ làwọn jẹ́ o àwọn òjíṣẹ́ wọn wọ̀nyí wọn ò bú àwọn ará ń tọ́kí àpè ẹ̀mí náà àwọn ẹ̀mí tó báyìí wọn ò bú wọn wọn ò sọ pé a máa pè yín lẹ́jọ́ ni lè á fún yín ní ìwé a pè yín lẹ́jọ́ nítorí pé ẹ bú wa nítorí pé ẹ sọ̀rọ̀ lálàzé sí wa àwọn òjíṣẹ́ ọlọ́run àì pé èèyàn nítorí kí wọ́n lójú ọ̀nà dáa wa jẹ́ nítorí ọ̀rọ̀ fún ẹ ayé àwọn olóṣèlú gbé yín pera wọn lẹ́jọ́ yín wá bẹ̀rẹ̀ nínú òṣèlú ẹ ayé tún nìyẹn tá a bá ń tẹ̀sí ọ̀ràn yẹn ní ààrẹ ni tí ó sọ̀sọ̀kúsọ nípa wa ọ̀ràn yẹn ní kódà àlẹ́ tó dàrúkọ wa tó tún bú wa ọ̀ràn yẹn ní ààrẹ ni tí ó tún kọjú sí wa lọ́jọ́ pàdé wa gbàgbà pé ìwọ òun báwo lọ́jọ́ tó tún fèsì ọ̀nà yẹn wá ní fún wọn tó tó dáhùn àdáni pé kò ní sòrò. Hmm. àkọ́kọ́ náà ní tó fi ní sùúrù pọ̀ tọba máa pẹ́ ní tó wírú ọ̀rọ̀ yìí aláàbọ̀ ẹ̀kọ́ ni ọmọ kékeré ni ó lè ní ìmọ̀ ọmọ kékeré experience òsínú tàbí ìmọ̀ kéré púpọ̀ ló fi jẹ́ sí pé tí wọ́n mọ̀ kọ̀ mọ́ ni lọ́jọ́ máa sọ jálajàla báwọn jọ ọkàn gírèdì ẹ̀ pé eléyìí ariwo ọjà lásán ni ló fi jẹ́ sínú gbogbo àwọn tí wọ́n máa ń wíwá làwàlà àwọn ẹni tẹkítírì kankan tí wọ́n máa bú yẹn yẹn ẹ kà wọ́n kún ọmọ kékeré ẹ tún kà wọ́n kún wípé ààbọ̀ ẹ̀kọ́ ọkùnrin gbogbo wọn lábẹ̀tẹ̀ délé aláàbọ̀ ẹ̀kọ́ ni wọ́n kọ́kọ́ mọ̀ yẹn gbogbo wọn pátápátá gbogbo wọn kò yẹ nìkan kálẹ̀ aláàbọ̀ ẹ̀kọ́ ni aláàbọ̀ ẹ̀kọ́ ni sálàbẹ̀ ẹ̀kọ́ ni àwọn àmọ́ abájá tẹ́ẹ̀sì lè máa bá wàhálà tẹ̀ kiri tani ebi aláàánú ọdún méjì náà ládùúgbò ló fi gbalẹ̀ tọ́lá wá ní ìsìn tani tó máa gbọ́ ọmọ. ṣùgbọ́n ìmọ̀ gidi tọ́ba wà fún nìyàn kàṣà o bí o ti ń dàgbà sí bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa dàgbà sí níbẹ̀ pé àfẹ́gbọ́ àfẹ́gbọ́ àfẹ́gbọ́ àfẹ́mọ̀ àfẹ́mọ̀ ṣùgbọ́n fi gbọ́ sí pé ẹ̀kọ́ wà fún wa nígbà tá a kọjá mẹ́lẹ̀ torí wọn náà lè paul síbẹ̀ ẹlòmíràn àti àgbẹ̀ báyìí tí wọ́n ń bú mi nìkẹ́ nìkẹ́ kọ́ gbù tó so lára mi nígbà tó jẹ́ sí pé ní ń wí mi ò dé nàìjíríà bẹ́ẹ̀ máa jó mi lára ẹjọ́ máa lùlù tiẹ̀ kiri wọ́n máa lùlù bàtà tiẹ̀ káàkiri tí mo bí sí ẹ̀rọ ráyè ẹ̀fílẹ̀ náà àwọn àyè báyìí mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n lẹ̀ máa wọn òjíṣẹ́ wọn òjíṣẹ́ fúnra wọn àwọn èso òjíṣẹ́ ọlọ́wọ́n wọn olùdíṣẹ́ olùdíṣẹ́ olùmọ polongo sẹ́tàwọn òṣìṣẹ́ ọlọ́run gbé wa iná la fẹ́ jẹ́ kọ́lọ́run jẹ́ ajẹ́ bẹ́ẹ̀. àmín. so à ń fi ayé pé àwa lè rí tójú báwọn eléyìí lọ tábà wá rí tójú tí wọn lọ àbí dédé tí wọn rí kí lọ́wọ́ yẹ ká ṣe ká ṣe báwọn náà ti ṣe kí lè fi fọwọ́ sọ. ọ̀rọ̀ bùnà ya'lamu ẹni inna ilaykum lamursalun. ọ̀dà fún wọn lẹ́nu tí wọ́n fi sọ̀rọ̀ ní ibi òkúrọ̀ lẹ́yìn náà ẹni mi lè òkúrọ̀ lẹ́yìn náà. wọ́n lọ fún ọgbọ̀n àwọn òkú ẹ̀yìn ọmọ yìí ẹ̀yìn lẹ́ni àbùkù àwọn ọ̀jọ́ yìí àwa dáa yín lọ. wọ́n ní bákan náà la rí ikú ọ̀ ni wa. sọ àkọ́yẹ́ kọ́ àà ètò ikú ọ̀ wa kékeré kí bàbá fi ju ọmọ mú ọ tí ẹ ya bẹ̀yẹn rárá wọn bẹ̀yẹn lẹ̀. ẹ sì bá bàbá tí wọ́n bá ilé ya síbẹ̀ nǹkan ó tètè bàjẹ́ torí pé àwọn ilé ìfẹ́ jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà gbogbo àwọn tẹ̀síìrì yẹn ìjà ni wọ́n wá kiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n máa búyàn yẹn ìjà wọ́n máa máa ń tọ́jà kiri tọ́mátì ayọ̀ náà fi ń jàǹdùkú wọn náà kàn dá wọn lóhùn tọ́ba ti di pé tí wọ́n yìí à ń jà jẹ́ wọn máa bá jà lọ wọ́n máa bá tẹ̀kẹ̀rẹ́ èrò tiẹ̀ lọ bí wọ́n bá tiẹ̀ kọ́ yálù wọn ìkànnì yálù wọn nísìnyí ọ̀rọ̀ la yálù wọn bí wọ́n bá jẹ́ máa kó tàlàyé fún wọn ọ̀tàlàyé fún wọn tọ́ba jẹ́ mọ́kọ́ ọkọ̀ tíra ọkọ̀ òfin ṣàlàyé wàhálà wọn. màmá bá wọn bàjẹ́ gbọ̀n àwọn ń ti wọn wọ́n sẹ̀tì ara wọn kalẹ̀ ẹgbẹ́ bíi oníkìní oníjàgbọ̀n. àárín tí máa tán á pínná kí ni ó tún máa jò wọ́n yí padà wọ́n yí sábà padà. bọ́ ọba mu lórí tọ́ba bọ́ tọ́ba bọ́ yóò tún lọ dá mi lẹ̀ bó mu lọ́sẹ̀ tọ́ba bọ́ yóò tún lọ dá mi lẹ̀ bó mu lápá tọ́ba bọ́ especially ìjọba tá a jẹ́ ń lé ìjọba tí ò ń tẹ́sìn ni ẹ ṣe jẹ́ kálukú gbìyànjú bá bọ́ tani ìtọ́gbọ́ sí roundabout wo tó ní ẹ̀yin ará wo ha èmi ni ànábì tí ọlọ́run ọba rán sí ẹ̀yin ará wo ẹ rà fún kíláàsì nsa àpàǹtì tó o bá pa ọlẹ́wọ̀n ní òfin ti nàìjíríà wọ́n sọ fún ọ yí pé kálukú ní freedom ló ní freedom of religion kálukú lè ṣe ń tó wù nígbà tí wọ́n lé alẹ́ ṣe ń tó wù wá ní ẹ̀sìn ẹlòmíì nǹkan lè bọ́ sàkókò mi lọ lọ́rùn ọ̀dà sápàn ànírà ìtì ẹ̀ nínú ìjọba democracy tó kápá àhání mo wà lọ́dọ̀ kan náà àwọn aláṣẹ níjọ kan yẹn kan ló gbé mi débẹ̀ èmi ìsúnmọ́ bẹ̀ o wọ́n sì wá mi wọ́n ń wá náà mo sì lọ bẹ̀ ọmọ kan bẹ́ẹ̀ mẹ́ta wọ́n witness kan wọ́n kò sí meeting yẹn musa ní ọmọ àkókò rẹ̀ musa abatunde ẹni mo mú lọ́jọ́ ayé bá jókòó ní a bá ń pàtàn ìṣẹ̀lẹ̀ kan tó ní eh, ní agbègbè ilẹ̀ yorùbá yìí wípé àwọn kan ti délùú kan o wọ́n ti ń sọ wípé àtẹ̀sìn islam àti christianity àti eh, ìṣẹ̀ṣe mẹ́tẹ̀ẹ̀ta àwọn gbé dání dà wọ́n. wọ́n ní wọ́n sì mọ ilé ìjọsìn wọn white white ni wọ́n wá pín sọ́nà mẹ́ta bọ́ọ̀ bá dé tọ́ bá ti ní láyé láyé láwùn tiẹ̀ wọ́n pe igun tiẹ̀ nìyẹn ẹ̀ńdẹ́ ti ìlú alẹ́ lówà ní tiẹ̀ nìyí tí yọ̀bàlẹ̀ yọ̀bàlẹ̀ labalábá bí wọ́n gbó ni tiẹ̀ náà nìyẹn wọ́n ní sábà wá kálukọ́ wa máa jọ́sìn mbẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ní sùnmọ́ wọn máa pàdé níbẹ̀rẹ̀ kan tó bẹ̀rẹ̀ sábà tán parí tán wọ́n tún pàdé. aláṣẹ yẹn ó sì sì fìlà lórí pé yéé ó tún ti lébẹ̀ wọn. ọkà lára ah, ẹ dàpọ̀ ọ̀nà sáà lọ́nà kan tá a lè fi bàbá wọn jà ọkàn tó ń ara táǹgbà tó gbọ́rọ̀ yẹn ọkàn tó ń ronú padà fi à bẹ́sí ìgbà pé ah, ìjọba tá a wà ń bẹ́ yìí ìjọba tí ó tó fàyè gba kálukú ní wọn bá sọ̀rọ̀ ní ọ̀rọ̀ mi kí wọn sọ jáde padà ní àmọ́ fẹ́ sọ fún yín. wọ́n ní wàlúùlá tí a bá fẹ́ fìyà jẹ wọn àfi káwọn àjọba parọ́ mọ́ wọn. wọ́n ní àbí wọ́n bá bí lórí ṣé alẹ́ parọ́ sí jihad ní o ẹ̀rù pẹ́sẹ̀ ńlá wọ́n ní pé sá alẹ́ parọ́ mọ́ àwọn yẹn torí pa fẹ́ destroy ilé ìjọsìn wọn mọ́lẹ́ ẹ̀ lè parọ́ mọ́ wọn ẹ̀ lè parọ́ mọ́ wọn. wọ́n torí pé táwọn bá parọ́ mọ́ wọn táwọn bá lọ fọ́ gbogbo ẹ̀ wọ́n ní wọ́n jàre àwọn ní kóòtù nígbà tí ìjọba bá ń sọ wọn pé wọ́n jàre àwọn ní kóòtù lọ́yọ̀ kọ́ mọ̀ pé ìjọba eléyìí sí ìjọba ẹ̀sìn kálukú sí tó nígbà tí ẹni tí wọ́n gbà pé apàṣẹ wa ti ń sọ wípé táwọn bá dé kóòtù wọn wí ní àwọn tí ìfẹ́ jáde wa wọ́n wí ní àwọn lórí pé wọ́n sọ fún ọ pé ah kí lọ́kàn yín bí ilé yẹn wọ́n ní freedom wọ́n ní náà làwọn sí èrèbí tá a lè parọ́ mọ́ wọn mú ẹ̀sìn náà lè parọ́ mọ́ wọn yìí àjẹsí pé a kàn máa vibrate lórí ìjókòó náà ní pé yéé yéé yéé yéé yéé àìní dáhùn sí náà ẹ̀ ìdí nìyẹn irú ìjọba tá a wá wà ń bẹ yìí lábẹ́ bí tá a wà yìí àti kí sùúrù tiwa kó tó ń pọ̀ ju tàwọn mùrìsàlú náà lọ pàápàá jùlọ nítorí ẹmẹlẹsìn dé yìí bí yàrá bá bọ́ tánẹ̀sì tó ní gbogbo ẹ̀ ń bá sọ pé tí ọba pè wọn fájìrì ní abápèrún mọ́sáàsì máa ti pè wọn báyìí kẹfìrí làwọn ará bẹ̀ ẹ bá fún kíláàsì ìbá máa ṣàlàyé ẹnu lòun náà fi sọ ọlọ́run ti fáwọn náà ní ẹnu káwọn náà máa ṣàlàyé sọ yí pé ìsọkúsọ ló ní lọ ẹnu tá a ní náà mẹ́rin àwọn وما علينا pé wà máa aláìná. wà máa aláìná. ilẹ̀ ìbàlá. bá a ṣe déwájú yìí ẹ má lè pa aládàá àníbá àánú nǹkan àjàdá ní nǹkan náà ta ní tọ́lọ́wọ́n ọba gbé fún wa náà ni pé albala olùmọ̀bí. albala olùmọ̀bí. ká jẹ́ sẹ́ dáadáa kó yẹ yékéyéké dáadáa ní tọ́lọ́wọ́n gbé fún wa náà ni kí wọ́n ní wọ́n ń pè ní albalagh almubin hélèmù nìkan nìkan wà mẹ́. àyà yìí rí wáyé pé kò sí òjíṣẹ́ kankan tí ọmọ ọ̀rọ̀ sọ kò sí òjíṣẹ́ kankan tí ọmọ ọ̀rọ̀ gbé kalẹ̀ kò sí òjíṣẹ́ kankan tí máa gbóló lò kò sí òjíṣẹ́ kankan tí bẹ́ẹ̀ni ò bẹ́ẹ̀ni ò ní sí fún láti máa mú ẹ́fídẹ́ǹsì wà nínú ọpọlọ tó bá fẹ́ sọ̀rọ̀ àní tó gbọdọ̀ wájú sí kò sí òjíṣẹ́ kankan tó ọ̀rọ̀ lọ́sẹ̀ kò sí ntọ́ lọ lápá kò sí ntọ́ fọ́ lójú kò sí ntọ́ dìlé ti. torí pé ṣé dáa fún gbogbo àwọn òjijẹ́ ọ̀nà ni wa ma alayna. wa ma alayna illa al-balagul mubin. àwọn òjijẹ́ ní ń ta amúwá náà ní ká sí balagul mubin fún yín balagul mubin balagul ní ká jíṣẹ́ mubinu ní kọ́ kájíṣẹ́ mùbínú ni kó yé mùbínú ni kó kalẹ̀ ìyẹn ni pé ilé ìdíyà yìí pé ìwọ òjíṣẹ́ tọ́wọ́ gba sí àwọn òjíṣẹ́ gbà lásìkò tá a wà yìí àti kó lu gbogbo tí ọ̀jẹ̀ ti bàlágùn mùbínú rẹ̀ kó fẹ̀rẹ̀. àkọ́kọ́ náà wọ́n máa wí lókè níbi tẹ́lẹ̀ tó wí sókè wa ma alayna. wa ma alayna illa al-balagul mubin. ló ti ọgbọ́n pariwo ọgbọ́dọ̀ pariwo níbẹ̀. wa ma alayna illa al-balagul mubin. ló ti yẹ kó wí jẹ́jẹ́ òwì jẹ́jẹ́ níbẹ̀. wa ma alayna illa al-balagul mubin. ló ti yẹ kó wí láàárọ̀ kó wí láàárọ̀ níbẹ̀. وما علينا إلا البلاغ المبين àwọn ọ̀gá ń bẹ̀rẹ̀ tí ọ̀rọ̀ àárọ̀ ọ̀nà wọn ọgbọ́n àwọn tẹ̀kítírì yẹn wọn á náà ti ṣe kọ́mọ́tìlẹ̀ hujja wọ́n sì máa wí jàlájà lára ẹ̀rọ ẹ̀rọ kọ́mọ́tìlẹ̀ hujja ìwọ wọ́n ní kọ́mọ́tìlẹ̀ hujja ìwọ ẹni wọlébùsọ ìmọ̀ wọlébùsọ. àwọn ọ̀gá ń bẹ̀rẹ̀ tí ọ̀rọ̀ àti dáwà fún láàárọ̀ kan tí ọ̀rọ̀ gbọ́ tó padà sọ́dọ̀ ẹ̀ lọ́sàn-án wọ́n máa aláìlá ìlàlbàlá olùmọ̀. àwọn kan bẹ́ẹ̀ lọ́sí pé dá wa alẹ́ lọ́rùn àwọn ọpọlọ ọdún ẹ̀kí gbọ́ nǹkan yà balẹ̀ nìkan ọlọ́run darẹ̀ o bọ́bá sálẹ̀ yìí fún láàárọ̀ ṣe ṣe ṣe ṣe yóò pè é yọkàn sí jẹ́ ní ìgbọ́rọ̀ yìí láàárọ̀ sí òògùn fún láàárọ̀ ó tún lọ bá náà ni ànábì Nuhu ti sọ pé mo pè án láàárọ̀ mo pè án lọ́sàn-án. inni da'awtu qawmi laylan wa nahara. wàá tẹ̀wé oúnjẹ wàá sí wọlé wàá sí alalẹ́ tó máa ń kó pangolo dá lásán ó sì ṣe dàárọ̀ ó sì ṣe tẹ̀dájí dídájí yẹn lọ́mọ káyàn mọ́lé ń bẹ̀ tọ́lọ ká mọ́lé kùtùkùtù háì. ìtọ́jà pé ní ọ̀pọ̀ sùn lálẹ́ ẹ balagul mubin ó jìṣẹ́ láàárọ̀ ó jìṣẹ́ lọ́sàn ó jìṣẹ́ láyé ó jìṣẹ́ láyé nígbà nígbà tí ilẹ̀ mọ́ ó jìṣẹ́ nígbà tó kùnkùn ó wí sókè ó wí lẹ́yìn ó wà wájú ẹ̀ balagul mubin tó lágbára dé nìyẹn o àmọ́ jíjẹ́ fún yàn wájú ọba sọ̀rọ̀ kọjú sí láì face to face mí ojú lẹ́yìn ọ̀sẹ̀ fún ẹlòmíì wà bọ́yọ̀ rẹ̀ ni ó yẹ ju ọ̀rọ̀ wájú lọ ọlọ́run tó oríṣiríṣi èèyàn ẹlòmíì ẹ̀gbọ́n tiẹ̀ ó jù fún lẹ́gbẹ̀ẹ́ ìtúbọ̀sọ̀gbẹ̀sẹ̀ ẹlòmíì wà tọ́jọ́ sí pé kó o lè máa ń وما علينا وما علينا إلا البلاغ ولا بلاغ المؤمن لمن بقى من بداية في آه ọjẹ ṣége ṣége ìyà níwájú Ọlọ́run ọba tọba kó sórí tó ń fẹ́. ó wọ́n bá wọn tó pala dáadáa ní kò sí tó ń tó wọn fẹ́ yìí orí balaagul mubinu líle nìyẹn. ìgbà míì wáyé lómi wà tìjẹ́ sí pípa ọba sọ líle fún yóò tún máa ya wèrè sí i. ọba padà pé ah téèyàn bá sì ti ń tẹ̀sí yín lẹ̀ àlejò náà jọ wọ̀ wọ́n hmm. tọ́lọ́ wọn bá sọ. Hmm. wẹ́n báyìí báyìí báyìí ó ti ṣe irú ẹ̀sìn tó dún tó ọ̀sẹ̀ ń lọ ọlọ́run ti forí jìn ó sì wọ àlejò náà sọ́kù. wọn náà túbà ọ̀rọ̀ eléyìí nù. wà á máa àlẹ́yìn náà ìlàlùbàrà olùmọ̀bí. àmọ́ dúró nígbà míì ṣe dá wà fẹ́lẹ̀ ní ìdídúró ló fi jẹ́ ọlọ́run ti bàlá olùmọ̀bí títí tí ọ̀ وما علينا وما علينا بلاغ المبين لا البلاغ المبين nígbà tó mubin ò sílẹ̀ yìí ni pé ó kárí gbogbo nǹkan ó máa wo èèyàn ó máa sọ́dì ẹ̀ ẹlòmíì bọ́ bá sọ́rọ́ ẹni kò ní gbọ́ àti kọ́kọ́ kọ́kọ́ sínú ìwé fún ni fún ní ìwé bọ́ọ̀kà ni hmm. bọ́ọ̀ sọ́ọ́sọ́ọ́sọ́ yóò pè mí ò lè gbọ́ yìí láfún mi ìwé ìwé màkà sákọ̀wé fún kó o bẹ̀rẹ̀ tẹ̀sí. wà á máa rẹ̀ yìí náà illa al-balagul mubin. ẹlòmí ò lè wá bí táwa wáyé lórí rédíò ara balagul mubin náà ní kọ́ lọ sí lẹ́sítọ̀ lórí rédíò lọ sórí tẹlifíṣàn balagul mubin ni lọ sórí íńtánẹ́ẹ̀tì wẹ́bsáìtì lo eh, eh, Facebook gbogbo àwọn nǹkan ìkànnì àná ìbàlágùn mubin ní máìkì wàmà àlẹ́yìnà ilẹ̀ alùpàdà ọ̀dà bòdìgà ọmọ bí máa zèwé ó tún máa wílé rédíò ọmọ bí lórí tí kílógbẹ facebook ó tún bọ́ sí whatsapp gbogbo àwọn nǹkan tí wọ́n fi ń tí ẹlòmíì wà tí ò lè jókòó ń bì kàdébí ta bẹ́ẹ̀ pé kódà kẹ́ni mọ́tò wa ń tata gbé ọ lọ sí àtúntò ọ̀wá ìbẹ̀rẹ̀ ògbé mi ò ráyè ṣùgbọ́n tó bá jókòó ti facebook báyìí wákàtí méjìlá kò ní rẹ̀ yọ̀ máa gbọ́ lọ ni ẹ jù bẹ́ẹ̀ náà fún wa. wà á máa rẹ̀ iná. ìlàlùbàrà olùmọ̀bí. gbogbo nǹkan tí ó jẹ́ kí ọ̀rọ̀ ó dọ́dọ̀ àwọn ènìyàn lábọ́dọ̀ ló tó bá ti jẹ́ halal àti tó bá jẹ́ haram lọ́gbọ̀. ẹ kàn sọ pé ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí tv tó o bá rọ́ mẹ́ńbẹ́ bẹ́ẹ̀ o bọ́ bẹ́ẹ̀ ẹnu àsìkò tí wọn náà lò ó rìdíùsì ìbàjẹ́ lákòókò náà nù tó o bá kúkú bọ́ bẹ́ẹ̀ ọ̀n nánilégún pàṣípàṣí náà wọ́n gbò bẹ́ẹ̀ ìranù náà ní ọ̀rọ̀bọ̀ náà ó gbè síbẹ̀ ìwọ sì bọ́ bẹ̀rẹ̀ ní àkókò tó dín náà ìwọ náà dín kankan náà nù. gbogbo àwọn nǹkan àwọn yìí tó bá ti jẹ́ halal abọ́dọ̀ ti ti dá wa ọlọ́run ni wa máa àlẹ́ yìí. wa máa àlẹ́ hmm. yìí náà ilẹ̀. àwọn yìí náà tó ń sọ fún ayé bí àìkókó àìkó ìdà ìbọn àìkó pàṣán bílálà lọ wá sí. ẹnìkan bẹ tí wọ́n ó lu àwọn èèyàn ní ní ìgboro kánbẹ ní ìwò nígbà náà ni ọ sáwọn sáwọn aládàá lu wọn Kulu. torí kó fẹsẹ̀ wá àṣẹ ẹ̀dá kan sí alẹ́ tó bá wọn. àwọn òjijì ni wà máa lẹ́yìn náà ìlà ìbàlá olùmọ̀bí. àwọn ìpàdé àṣírí ń ga o bá a ṣe wà yìí kódà a sì ń kankan pamọ́ sápò wa pé a ah, tẹ́ bá ti fòfin bá a kan yàrá rọ́bà jáde ní àtàmọ́ àwọn ìṣúná àní mú ọ̀pá lọ́wọ́ tó sí pé imú ìgbà ní lẹ́mẹ̀ àwọn ìṣúná ìjà àwọn kan bẹ ẹ̀rí sọ àwọn àfáà mi náà bẹ̀rẹ̀ máa ń lò díbẹ̀ ẹ̀rí kọ́pà ní tẹ̀ ọ̀pá lásán kí n tẹ̀ o ìdá ń bẹ nọ́ọ̀tì kọ́ lọ́wọ́ dáadáa ìdá ń bẹ nínú ẹ̀ tọ́ba ti dìjà báyìí yọ ọkàn ara fayọ ẹ̀sọ̀ kọ́pà ló mú lọ́nu yọ ara fayọ báyìí ni ó ń gùn yẹn jẹ iṣẹ́ àwọn òjijì ọlọ́nkàn báyìí ni tọ́ba ti gbé dára dání ọmọ ọgbọ́dọ̀ tẹ̀lẹ̀ sí gbogbo ní tọ́lá ti bàtà láàgùn mọ̀bíìn òtítì sẹ́jà ní ọ̀sẹ̀ ṣùgbọ́n wọ ọ̀rọ̀ àmúdà lọ́wọ́ ọmọ dúkú mà ọkọ̀ tọ́ọ̀sì lẹ́yìn ibi ara tẹ́lá ti dàrú ẹ̀yin ẹ̀ dàrú fún wọn kì í ṣe bẹ́ẹ̀ o. wàmà àlẹ́yìnà ìlàlùbàlà ọ̀gọ́lùmọ̀bíìn. báyìí ni àwọn òjíṣẹ́ ti parí wá àti ìjọ náà lákòókò yẹn nígbà táwọn òjíṣẹ́ sọ pé àwa la mọ̀ ọ̀rọ̀ àti wá débẹ̀ láti wá jíjẹ fún yín àwa máa retí èsì táwọn ará Antiochia tí ó fún wọn bóyá ní ìdòkó mi ti ń bọ̀ insha allah ta'ala ní ìdòkó ti ń bọ̀ a máa tí wọ́n ń pè ní tọ́wọ́rìsù àjẹ́ wọn torí pé wọ́n pe àwọn wọ́n tọ́ ọba ọmọdé ń pè lájẹ́ tí ọba sì láwọn ará alẹ́ náà tí ọmọdé ń pè lájẹ́ sáré wọn máa ń rún abọ́ níjọ́ mi tá a bá ní lẹ́tọ̀ mi ọ̀gbọ̀n rárá wọ́n ní wọ́n pe àwọn òjíṣẹ́ lájẹ́ àwọn èèyàn yìí pé àwọn òjíṣẹ́ ní àjẹ́ ìyẹn ní ọ̀wà lọ́bẹ̀ pé tí n tán pèlájẹ náà ní àjẹ́ bí ọmọ tí wọn kó Yorùbá pín yẹlẹyẹlẹ àjẹ́ oṣù emèrè nìkan èwo tó ní mẹ́ta náà wọn lọ ọmọ kékeré ní emèrè wọ́n ní ẹlẹ́yẹ funfun ń bẹ ẹlẹ́yẹ pupa ń bẹ ẹlẹ́yẹ dúdú ń bẹ gbogbo eléyìí náà lọ́mọ sóòtọ́ ni àbí fèkì lásán àbí dààmú ọpọlọ àwọn èèyàn lásán ọmọ gbọ́ torí bí wọ́n pe àwọn òjíṣẹ́ ní wọ́n pè hàn láti náà láti gbọ́ èsì tí wọ́n fún àwọn òjíṣẹ́ padà òun náà ni ẹ̀kọ́ tá a kọ̀ léyìí tí ń bọ̀ ọlọ́run ọba kọ́sọ́ àjùbá náà lọ wasalaamu alaykum wa rahmatulah wa barakatuh káyà kan bọ̀ káyà kan tá a kí kò yìí. واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنت أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين